alayhi wa sallam ti ṣe rí ní àlàyé tí ó fi àyè sílẹ̀ fún àfikún ní àlàyé tó ṣe pé kò ní ẹja ń bá kàn nínú nípa báwo láti ṣe máa ṣe àlọ́lá nítorí pé àwọn sábẹ́ tẹ rí yẹn wọn kì í ṣàfojúdi nǹkan kan nínú ṣẹ̀ríà pé àlùwàlá lásán kò ní sọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan pátá pàtàkì lọ́dọ̀ tiwọn torí ẹ̀ ń ṣe àlọ́lá yẹn àwọn ẹni tí wọ́n gbọ́ ń fojú sí i iná lọ fún àwọn náà fi rí àlàyé mu wá fún wa láti ṣàlàyé débi fífẹ́ omi kúrò nímú wọn ni fún màwá tẹlẹ wajhahu thalatha marrat lẹ́yìn rẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ni wọn wá ṣe wọn bọ́ ojú wọn lẹ́ẹ̀mẹ́ta a rí i pé ẹ̀mẹ́ta ẹ̀kan lọ wáyé ká tó débi ojú wọ́n sọ pé wọ́n fọwọ́ wọn méjèèjì lẹ́ẹ̀mẹ́ta wọ́n sọ iye ìgbà tí wọ́n yọ ẹnu wọ́n sì sọ iye ìgbà tí wọ́n fa omi símú ṣùgbọ́n a ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé ìdàtàfọ̀kọ̀ lùkùnmù wàtàfọ̀kọ̀ sábàbò فإن المطلق فإن المطلق يحمل على المقيد إذا اتفق الحكم والسبب فإن المطلق يحمل على المقيد إذا جبت سكن سبب وسجكا èyí tí wọn ò la á fún nídàájọ́ ìṣe tí wọn la kí ni òfin náà sọ ń parẹ ní àlùwalá ni yíyọnu àlùwalá ni ebí sàlùwalá àlùwalá ni bákan náà fífa omi sí mú àlùwàlá ni àbí ètò àlùwàlá àlùwàlá ni bíbọ́jú àlùwàlá ni fífọ́ àlùwàlá ni so ìdájọ́ rẹ̀ ìdájọ́ àlùwàlá ni wàlúfẹ́ẹ̀lù mùtàhìd níta sì ṣe ìpèsè kan náà ni fífọ̀ la fọwọ́ fífọ̀ la fọ ẹnu fífọ̀ la fọ ojú so wàlúkọ́ọ̀lù fìlmẹ́tẹ̀l wàlúkọ́ọ̀lù fìlmẹ́tẹ̀l ìgbà tó ti jẹ́ pé gbogbo ìta àfọ̀ ẹ̀mẹ̀ta náà la fọ̀ eléyìí ò ní jẹ́ níta ayọ̀ sọ̀tọ̀ ẹ̀mẹ̀ta tá a fọ̀ eléyìí náà la fọ̀ eléyìí báyìí nítorí pé al-hukmu wáhid wa sabab wáhid tó ń torí eléyìí tán pé lẹ́mẹ̀ta kìí sọ nìkan ní ọjọ́ ẹ̀mẹ̀ta èyí tí wọn ò dárúkọ yé ìgbà sínà ẹ̀mẹ̀ló la fọ̀ ẹ̀mẹ̀ta la fọ̀ náà àwa sì ti mà ipe alwajhu huwa fi jismi al-insani ma tatahaqqaqu bihi al-muwajaha nítorí wọn pè lójú lára èèyàn kò náà ní tó ṣe é pé a máa fi wo nǹkan nítorí pé tá a máa lò ń wó yàn iná lọ́pọ̀lọ́ lọ sídìí rẹ̀ kó o fi rí ni ń pè ní alwajhu walwajhu fil insan. يشمل ما يتضمن العينين والفم والأنف والذقن والعارضين والعضدين وكاري بتنجوا إمو أتيتي أغمى أتقاري kí a ti dé tí gbogbo eléyìí wọn ń pè ní ojú ìṣẹ̀ríà. sọmọlá nàbí sallallahu alaihi wasallam wọn abọ́ ojú wọn ní ẹ̀mẹ́ta wọlẹ́sẹ̀ bàbá wo alukurani alápọ̀nlé márìkùn làkọ́kọ́ ntí ọlọ́run ọba wa kọ́kọ́ sọ fún wa nípa rẹ̀ nípa àlùwàlá níbi tó ti ṣe kásá àlùwàlá lọ́ràn yẹn ló di wa níbi tó sọ pé yā ayyuhalladhīna āmanū idhā qumtum ilā ṣ-ṣalāti faghsilū wujūhakum wa aydiyakum ilā al-marāfiqi wamsahū bi ru'ūsikum wa arjulakum ilā al-ka'bayn idhā qumtum ilā ṣ-ṣalāti fọ́ọ̀sìlù òwòjò àkọ́ àkọ́kọ́ ntọ́lọ́nkọ́ aláṣẹ náà ní ká fọ ojú wa. tó eléyìí ni àkọ́kọ́ ntọ́lọ́wọ́ bá dárúkọ fún wa nínú alukur'an ipe ká ṣe nígbà tá a bá fẹ́ ṣe àlùwàlá. ojú yẹn fífọ́ làṣẹ kọ́nà yẹn lóhùn kò sí iyèméjì nípa rẹ̀ kò sì sí kò sì sí ìyapinnu láàrin àwọn olùmọ̀ nípa jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀. tó àbọ̀ ojú wa àbọ̀jú yìí lẹ́ẹ̀mẹ́ta lọ́jọ́ pè lójú wọ́n bẹ̀rẹ̀ láti etí ṣeré láti ibi tí irun ti máa hù títí dé ìsàlẹ̀ àgbọ̀n lẹ́bọ̀ ọ̀rùn eléyìí wọ́n ń pè ní ojú nínú òfin ṣẹ̀ríà wọ́n sì ti mọ̀ pé ojú ó lè ní irun gbọ̀n ó sì lè má ní irun gbọ̀n wàbẹ̀yánu máa ti fàlù bilẹ̀ ṣìyẹ́tì kẹfẹ́ lówó bóyí ẹ̀yà tì kí ló ti ṣe irun gbọ̀n rẹ tó máa ń ṣe àlùwàlà àdéhìí tó tún mú eléyìí tí ó mú àlàyé rẹ̀ yéké wá òun ń bọ̀ yàtọ̀ sílẹ̀ yẹn láti mà wípé laysa al-unuqu min al-wajhi fi shay' ọrùn kò sí nínú ojú o ọrùn kò sí nínú ojú khilafan lima 'inda fuqaha al-hanafiyya yàtọ̀ sí tó wà lọ́dọ̀ àwọn hanafiyya àwọn sọ pé pé màtí tó parí tán ìbámu ọ̀rọ̀ tẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀tún àmọ́ àfikún ọ̀rọ̀ tòbẹ́ lẹ́rìí tó àwọn Pakistan sí àwọn ọmọ India tó àbá àwọn ọmọ Afghanistan àbí àwọn ará Iraq bọ́mọ Misra tí ń tẹ̀lé mẹ́tàbù Hanafiya tó àbáwọn Syria ẹ̀rọ àwọn tó ń tẹ̀lé mẹ́tàbù Hanafiya ìwọ̀n àti àwọn apárí tí wọ́n tún fa ọ̀run kẹlà ọ̀run kò sí nínú ojú àdìsí tó ti wá sọ pé fómi pọ́ọ̀rùn fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ti mọ̀ pé káàdìsí ọba fẹsẹ̀ rìn lẹ̀ ńkọ́ àlè fi mú a lè fi kí ẹsẹ̀ òfin kárin lẹ̀ wàá fọ ojú rẹ ojú yẹn ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti máa hù tàbá wò lóòrò ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti máa hù tó fi dé ìsàlẹ̀ àgbọ̀n lẹ́bàá ọ̀rùn eléyìí ni wọ́n ń pè lójú ibi tó irun ti máa hù fún àwọn èèyàn tó ṣe é irun wọn hù ní àyè tó normal ibi tí irun ti máa hù fún àwọn èèyàn tó ṣe pé irun ó wù fún wọn láyè tó nọ́màl àyè tá a mọ̀ tó a ti bá sábà ibẹ̀ ni wọ́n ti máa wò ibẹ̀ ni wọ́n ti wò fún irọ́ àwọn eléyẹn náà láti ṣe kìyà so dúpọ̀ àwọn èèyàn mi ń bẹ tó ti pa parí làwọn àparí lẹ́rìí kékeré ṣebi tí irun ti máa wò fún gbogbo ara yìí ni irun ti wò fóun ó lè jẹ́ àárín orí ni irun ti bẹ̀rẹ̀ sí ní wò fóun ọba parí débì kan ẹ̀rọ mi ti lè jẹ́ ìlànà orí ni wọn ti bẹ̀rẹ̀ sí ní hù fóun àwọn eléyẹn ẹ láyò kọsọ àrè yìí sàn láti ṣàpèjúwe ṣùgbọ́n àwọn èèyàn tí ò parí tó ṣe pé ibi tí wọn ti máa ń hù nọ́málì ni wọn ti hù fún wọn àti bẹ̀ láti máa bọ́ ojú wa bọ̀ wá sílẹ̀ wọn àlẹ́ yìí tó bá já parí òun náà á ti pèyà sí pé gbogbo ibi tí wọn ò sí ìkọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wá wájú ẹ wá wájú tó bá yẹ pé irun yín bá nọ́mà ibi tó ti yẹ bẹ̀rẹ̀ ẹ ìyókù tẹ fílẹ̀ ògbóró torí pé orí lòun kì í fọ orí pípa làámọ omi pa orí. pẹ̀lú ìjẹba yẹn bẹ́ẹ̀ ibi tí òun ti máa hù ètò sípa àti bíbá sábà yàtọ̀ sẹ́ni tó ṣe pé irun tún hù ní iwájú tiẹ̀ títí débi ìgéǹgéréjú rẹ̀ ní gbogbo irun tún ti hù ó tún fẹ́ẹ́ hù ní ojú ìyàn pé gbogbo àwọn eléyìí náà ànípórí rẹ̀ ló gùn débẹ̀. irun hù ní gbogbo ibi tí irun etí hù àní sọ pé orí ló débẹ̀ wàhálà á sọ pé ojú rẹ̀ ní kíni ìní irun ti hù gbàtú ti jẹ́ kójú ara ní ti hù kí ti máa àti náà ló ti bẹ̀rẹ̀ sí ní gbogbo ibi tí ti hù lójú tiẹ̀ fífọ̀ lọ́ọ̀fọ̀ epo ojú ni wọ́n pè bẹ́ẹ̀ yẹn wàhálà èyí lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ̀ hù níwájú rẹ̀ níbi tí hù anabi sallallahu alaihi wa alihi wasallam sọ pé ẹfi irun gbọn lẹ ẹjọ ẹsì eléyìí ẹsì irun gbọn nítorí pé lẹ́yìn ìyẹn ẹsì irun gbọn irun wájú orí nìyẹn irun wájú òhun níwájú orí wàtẹ̀síwé wàtẹ̀síwé kìí sọ̀sọ̀ yóò bẹ̀ wà rẹ jẹ́ ni wà á léyìí òbúrúkọ wọn afa tóògùn kan bá ń bẹ tí èèyàn lè fi sí irú òun tí òfin ní hùmọ́ láéláé kò burúkú òfin sí kò burúkú òfìsì ó fún ìgbà tó ṣe kébi tí irun tí ó wù yẹn irun yẹn wù ń bẹ lára àwọn èèyàn. tó ilé jẹ tòjú tí wọn ní káfọ kódà Imam Malik rahimahullah àwọn sọ pé àyíká ń bẹ lẹ́bẹ̀ẹ́ etí wọ́n ń pè ní ẹ̀yẹ́dáàrọ̀ lọ́ba ti fìdí etí sílẹ̀ wọ́n tó di ká débi etí tí irun tí máa ń hù nídìí tí bá ti fi sílẹ̀ ẹ̀rí kíkẹ́ tó débi tẹ́tí wà àyíká máa wà tó rìn tún hù bẹ́ẹ̀. wọ́n ń pè lẹ́yìn ní àlàyédá lọ́dọ̀ ìmáàmù Malik àti Malikiya wọ́n ní laysa minal wajh laysa minal wajh máa yẹn ní kábọ̀ ojú wà laysa ghaslul idari bi wajib ṣùgbọ́n kẹ́ ẹ fọ àyè tí bẹ lẹ́yìn dèjì wọ́n ní kì í sọ̀rọ̀ yẹn. wa innama yustahab mustahabi lóhun so ṣùgbọ́n èyí tí wọ́n lágbára ńlọrọ̀ àwọn olùmọ̀ọ́yọ́ kù pé arúgbọ́n ní ìbò ojú bẹ̀rẹ̀ láti etí sí etí ni ní ìbò wọ́n bẹ̀rẹ̀ láti etí sí etí àríkọ́ ọ̀fọ́ láti ibi tẹ́tí ti bẹ̀rẹ̀ ibi tẹ́tí ti bẹ̀rẹ̀ ní òdì ojú eléyìí ni wọ́n ń pè ní ojú nítorí pé ẹ̀dá yẹn lọ́sẹ̀kẹ́ anáhùnmínú lọ́jì nínú ojú náà lọ́wọ́ wọ́n ní yìí kò sínú ojúlọ́dọ̀ tàwọn èdè muwajahatu la tatahaqqaqu bih wọ́n ní ìdojúkọ̀yàn kìí ṣe pẹ̀lú ń tọ́wà lẹ́yìn ìdètí yẹn so ṣùgbọ́n tó bá pé lèyìn la bá fẹ́ wò ìdojúkọ̀yàn náà kìí ṣe pẹ̀lú ìdètí ká torí délé ìdètí náà dànù kí ni àwọn àkù ìwájú lásán tó bá bọ́ wájú lásán sọ̀tà lọ aláníyẹn ọ̀nà wọn kàn bomi tó wọn kàn fọ báyìí ni bí wọn kàn fọ wọn sì fi yókù lẹ fún tani sèyí wọn gbọ́dọ̀ rí fún fọ gbogbo ojú o wọn lẹsẹ ká bomi sí ọwọ́ ọ̀tún ká dà sọ́wọ́ òsì ká gbé ọwọ́ méjèèjì ká gbé lọ sójú ká fi fọ ojú ó pé jù níbi bọjú ká fọwọ́ méjèèjì bọjú ó pé jù níbi bọjú àwọn àdéhùn kan sì fi hàn wọn nàbì sallallahu alaihi wasallam wọn máa ṣe bẹ́ẹ̀ ilé ìtútù náà ti sábà lè fi ọwọ́ méjèèjì gbé omi lọ sójú wa káwá fi bọ́ ojú wa lọ́dà púpọ̀ gbèdé kí o kárì gbogbo ojú wa dáadáa bó sì ti fọ̀ ní rọrùn ọ̀lẹ́sẹ̀ tó bá gbọ́wọ́ kan náà lèèyàn bá fi fọ̀ ó fi fọ̀ tó kárí làbá tẹ̀lé dáàlì ṣùgbọ́n tó máa ń fẹ́ al-akmalu al òun náà ni kò fọwọ́ méjèèjì kò fi gbé omi lọ sí ojú rẹ̀ yẹn ọtíma ikú ojú darí yẹn àwọn awọ àwọn àbíká lójú wọn a máa kájọ wọn a máa wéjọ kò kò kéé ṣe pé bóyá bẹ́ẹ̀ máa ti gbádùn àbí máa ti ń jẹ gbádùn ìlàwọ́ kájọ ìyẹn lè máa jìyà ṣùgbọ́n tá a wọ́ kájọ sòtábà pé bóyá àwọn kan wọn bá rí wọn fẹ́ nìkan wí gbogbo èèyàn náà ni wọn bì kán àtàwọn ti máa ń wéjọ bẹ́ẹ̀ bí wájú báyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ mú báyìí so bóyá bóyá o, tuntun tó tó tó ga lọ sókè ó tún fẹsẹ̀ wá wálẹ̀ ọkọ náà tó gbogbo irú àwọn abẹ yẹn èèyàn rí i pé òun fomi sí gbogbo ibi tí pamọ́ nítorí wípé ìfibìkan sílẹ̀ má fọ̀ nínú ibi tí wọ́n ní má fọ̀ nínú àlùwàlá bí àìsàn àlùwàlá ní ọjọ́ torí ẹ̀ láti sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àmọ́ ẹ̀ náà tó bẹ̀rẹ̀ kẹwọ́ bẹ́ẹ̀ náà rọ̀ bẹ̀rẹ̀ ní ìfọkàn tí ń láàrin rẹ àtolúwa rẹ lẹ́dàá rẹ. irúgbìn tó bá ṣe dáadáa ìwọ ni ó pè tó bá sì kọ̀ tó ṣe dáadáa tani ó kófù tani ó kófù ìwọ náà ló kófù torí ẹ̀yàn gbọ́dọ̀ mójútó ike kí ní ìyá ni èmi àtọ́lọ̀ ni. èyí a rẹ àti èèyàn bíkọ́ kò sí nǹkan tẹ́nì kó fọ́ kò sí nǹkan tẹ́nì fọ́ abáni masha allah olùkẹ́ ẹ̀kọ́júmọ́ ti yín ọ̀dọ́ ta ni mo ti fẹ́ gbalada allah ọ̀pọ̀lọ́ àlẹ́ mi sòkè yẹn mójútó eléyẹn ọ̀nbẹ́nu tó pàtàkì báwo láti ṣe wọn bá wa àlàyé ń bọ̀. lọ́dọ̀ ìmọ̀ Ahmed gẹ́gẹ́ àti sàlàyé lọ́sẹ̀ tó kọjá wọ́n sọ pé imú àtẹnu minal wajh. níta bá sọ ojú yòókù náà lọ ẹ̀ka sọ nípa àdájọ́ yíyọnu àti fífa omi símú tó bá yẹ kó ọ̀ràn yẹn ní ká gbọ́dú ajẹ́ kó ọ̀ràn yẹn ní ká fọ omi símú ọ̀ràn yẹn náà sì tún ni ayọ̀ ẹnu yàtọ̀ sí àwọn ẹ̀rí mi tó tún wá tó kọ̀ kásíkápá mi sí mu xọ́ọ́fọ́ wàlàkín àti sàkílà eléyìn ò tó láti fi sẹ̀rí pé torí pé ẹ̀yìn wọ́n ti pè imú àti ẹnu ìgbẹ́ lára ojú wọ́n apọ́nrán yẹn ní ká pamí sí mú apọ́nrán yẹn ní ká yọnu ẹ̀yìnlá apọ́nrán yẹn náà ní ká pọ́nú ẹyin jú àti ìmọ̀pẹ́ nìkan kò ní sọ pé ká bọ́ inú ẹyin jú ọ̀sán náà sọ وهو ابن عباس رضي الله عنهما وهي كنت سلمت ẹni tí ò ríra ma nínú àtìgbàbù tí wọ́n sọ àkọ́kọ́ náà ti gbẹ sábàbí tí wọ́n sọ pọ̀ fàtàn sí ríra ma ó ní pé wọ́n ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ ya ojú wọn wọ́n tún fọ inú ẹyin ju wọn lómi téèyàn bá sì fomi pọ ẹyin ju rẹ̀ tí jánábà yẹn ti fọ tán yẹn ti fọ tán lọ́nà táwọn oníkọ fọ ẹyin ju rẹ̀ pé kíni ẹni tó nípa ọkọ torí ẹ̀ tẹ́ bá sọ é ké ẹnu imú ńbẹ nú ojú ajẹ́ pé inú ẹyin ju náà ńkọ́ ńbẹ nú ojú ọlọ́run kó ló bí dáadé kan fún kéèké àwọn fọkàn ha òkè sì sọ bẹ́ẹ̀ walhamdulillah wọn ni wọn kò ojú wọn lẹ́ẹ̀mẹ́ta tábà ní ọ̀dọ̀ àwọn kọ̀kọ̀ hàn àwọn sọ ní màlìkíyà ìgbà tó o bá fẹ́ bójú lọ́dà níyà ṣùgbọ́n níyà tó dá ń bì ẹmẹ́sì wọn gbọ́ ọ wọn ò sọ ikú tó o bá fẹ́ fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwalá ò ní dàníyà o wọ́n sọ pé ó dàníyà wọ́n dàníyà kó o fẹ́ fọwọ́ sẹ̀sìn fọlọ̀ o fọwọ́ sẹ̀sìn fọlọ̀ làkín ìgbà tó bá débi tó ti fẹ́ bọ́jú wàá dà níyàn pọ̀ fẹ́ ṣe àkọ́kọ́ ntọ́jú ọ̀ràn àyànnú àlùwàlà ní yàtá ni wàlà ti dàníyàn méjì àbí bẹ́ẹ̀ kọ́ o ti dàníyàn méjì tọ́ wàá dà níyàn pé mo fẹ́ fọwọ́ sẹ̀sìn fọlọ̀ àmọ́ wàá tí wọ́n fẹ́ bọ́jú màá dà níyàn pé wọ́n lọ́ọ̀ mo fẹ́ ṣe àkọ́kọ́ ọ̀ràn àyànṣẹ́ nínú àlùwàlà. ebi ká ma mọ̀ pé ọwọ́ tẹ kọ́kọ́ kọ̀ kìí sọ̀rọ̀ àyàn ẹnu tẹ yọ kìí sọ̀rọ̀ àyàn imú tẹ pa omi sí kìí sọ̀rọ̀ àyàn ìyẹn lọ́dọ̀ tẹ kọ́kọ́ fẹ́ fọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn àyàn torí rẹ̀ wọ́n wá dà níyàn pé mo fẹ́ ṣe àkọ́kọ́ àyàn ìnàdá nítorí pé àníyàn àyàn ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú bíbọ́ náà àyàn ni láti tí lọ́dọ̀ àwọn fuqaha al-malikiyya oní at-tartibu bayna al-fara'id at-tartibu bayna al-fara'id láti ti mọ̀ pé àníyàn fàrídọ̀ àkọ́kọ́ fàrídọ̀ tẹ́sí tún ṣe òun náà ní pípé bọ́jú sọ́wọ́ ẹ̀ káníyàn ti síwájú bíbọ́jú wọn ní kò yẹ torí at-tartibu bayna al-fara'id tọ̀ ìgbé fọwọ́ yíyọnu fífímú yóò gbófo kò ní sàníyàn bẹ̀ iná sọ fún ọ pé no ìgbà tó bá bọ́ tó bá fọwọ́ rẹ wàá dà ní ẹ̀ka pé kìnnì kẹ́ ṣe ọfẹ́ ọwọ́ tẹ̀sìn fọlọ̀ ọba fẹ́ yọnu kọ́ ọ̀nàkọ́wọ́ ọ̀tọ̀ ẹnu ọ̀tọ̀ ìmú ọ̀tọ̀ so ọfẹ́ fọwọ́ tẹ̀sìn fọlọ̀ títí tó tutù wá bọ́jú bó ló sì wá sí bó bó bó bó ló sì lè rọrùn wọn sọ pé ọdọ anísìnyí báyìí ibadatun wahida laha niyatun muta'addida ẹ̀sìn kan ni àmọ́ láníyàn tọ̀pọ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀sìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀sìn kan tó dé pé nìkan ni ó ti láníyàn ẹ̀rọ inú ẹ̀ wò. ọ̀la tó gbọ̀bọ̀ látà mélòó ni látà mi rákà kọ̀ọ̀kan láàmú àdàníyàn àdàníyàn ti rùkú lọ́tọ̀ àníyàn foríkalẹ̀ lọ́tọ̀ àníyàn táyà lọ́tọ̀ àníyàn ti sálámà lọ́tọ̀ àníyàn sùjúdù sáhù lọ́tọ̀ ẹ̀rọ sẹ́yìn dàníyàn pẹpẹ ti sùjúdù sáhù. yàtọ̀ ẹsẹ̀ mistake sẹ́yìn dàníyàn pé wọ́n lọ́ o ìforíkalẹ̀ eléyìí o mistake lọ́fẹ́ bí o sẹ́yìn dàníyàn bẹ́ẹ̀ ẹtọ ọlọ́wọ́ àlám èèyàn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ fún sọ́nà méjì náà ni àwọn kan àti ọmọ dá nìyẹn láṣẹ àwọn kan àti èsì dá nìyẹn tí wọ́n pe irun kan náà ni àlè máa dá nìyẹn fún bọ́ọ̀lù fọkànhá kọlù kẹdẹ́lì kí làwọn fọkànhá náà sọ àwọn kan tó pẹ́ tuntun àníyàn dà wọ́n sùjúdù sọ àwọn kan tó kò bùkátà ọ̀dà tó bá jẹ́ pé lẹ́yìn sí sálámà lẹ́yìn sí sùjúdù bàdí ńkọ́ ẹ̀hún kí gbogbo eléyìí padà ẹ padà wá síbi hajj nàbí ìbẹ̀rẹ̀ hajj pẹ̀lú ihram ẹ dání àbẹ dání ẹ ṣe àníyàn ihram lásán lẹ dání àbí hajj lẹ́yìn ìka hajj pé wọn lọ́mọ jẹ́ pèrè láti ṣe hajj àbí láti ṣe ihram hajj ẹ̀yin ti mọ̀ pé ní orígun hajj ó ní al-ihram at-tawaf as-sa'yu al-wuqufu ọ̀rọ̀ ni ẹ̀ ti tó fún nǹkan mẹ́rẹ̀ẹ̀rin labẹ́kẹ̀ hajjẹ̀ ló tó fún ihram ló tó fún tawaful ifada ló tó fún fáyọ̀ hajj ló tó fún wòkú bí Arafa àbí tó máa dàníyàn mí. nàá ó tó fún ọ̀dọ̀ àwọn wàjibátù hajj ó mà tó fún abá tóbi tó ti kó o tó ní dàníyàn mí pé wọ́n lọ́wọ́ òkúta àkọ́kọ́ la fẹ́ sọ yìí ó àwọn olùmọ̀wá sọ yìí pé ẹ̀sìn ẹ̀yọ̀kan gbogbo tá a sọ yẹn ọ̀rọ̀ oríṣiríṣi lọ́wọ́ àwọn tó bọ́ sí tó dọ́gba jù ní pé ẹ̀sìn kan àníyàn kan ti tó. Allahumma ẹ̀yà fẹ́ni tí wọ́n ti hajj tamattu. sọ̀rọ̀ kí n gbà tó ń tẹ́mi kọ́ àníyàn tó dà ní kí ni labbaika umratan. tó bá ti parí umra parí nù ó tún di jọ́ nínú oṣù Dhul yọ wá tuntun àníyàn dà torí pé nìsín ọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ hajj tiẹ̀ bẹ́ẹ̀ náà ní bì báyìí bó lẹ́sìn fẹ́ sọ fún wa pé ẹ wàá dá ní ẹ̀kọ́ fẹ́ fọwọ́ sẹ̀sìn fọ́lọ́ tọ́ba tó á débi ojú ó dá ní ẹ̀kọ́ fẹ́ sẹ̀sìn fọ́lọ́ nígbà mi bà a bà á ní ẹ̀ka ti kí. àníyàn kan náà sì ní kíkí ni ọ̀fẹ́ sálọ àlá sẹ̀sìn fọ́lọ́ níbẹ̀rẹ̀ àlùwàlá ó ti tó níbẹ̀rẹ̀ àlùwàlá ó ti tó rẹ̀ ẹ̀ sọ́n sọ kíkọ́ dá ní ẹ̀ngbà tó bá bọ́ júyùn mú níbẹ̀rẹ̀ àlùwàlá ló ti dá níyàn nígbà tí mà nínú tí ẹnu gbogbo olùmọ́kò lé lórí òun náà ní wípé mahallu niyyati al-qalb wa waqtuha 'inda ash-shuru'i fil 'ibadah ọkàn làníyàn máa ń gbé àkókò rẹ̀ sí ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sẹ́sì ní àkókò àníyàn ilé ìjọba ti fi jẹ́ńbẹ̀ wọn. lẹ́yìn náà wọ́n ní thumma ghasala yadahu al-yumna ṣẹba kíyèsí ẹ̀rí pé Humran lọ́gbà ọ̀rọ̀ wa lágbára láǹkà yìí o èsì lábọ Usman là ń ká o iṣẹ́ tí Usman ṣe ilẹ̀ nìkan sọ ètò èèyàn gbọ́dọ̀ gbédè bẹ́ẹ̀ tí ó sàlàyé tí ó bá gbédè yóò kú bẹ́ẹ̀ ni tí ó gbọ́ Usman ti rí bá Nabi sallallahu alaihi wasallam ti ṣe Humran wọn wo tí Usman ṣe òní wọn ròyìn fún wa pẹ̀lú lárúbáwá tó jiná báyìí wọ́n máa wo ó ní pàgàtàlà káfá yìí ìyẹn ni pé ní kété tí jẹ ọkọ rẹ ní fáànù ìtàkì o túmọ̀ sí kíkà tí wọn náà bá lálùwà láti ké sí kó wá gbági kalẹ̀ ọmọ àti fẹ́ ta lónìí bó o ti ọ̀sọ́ ọmọ tí mo rí fọ́ńdọ̀ rẹ náà rí ló lẹ́ ta àwọ̀. bàbá sàlà kíákíá bàbá kókò jẹ. níyẹn níyẹn ẹ̀rí kọ́ sọ pé ó ń mẹ́ta màbùmàbù. ìyẹn ni pé ọwọ́ fífọ̀ ló síwájú lẹ́yìn náà bàtú ni ìní yíyọnu tẹ̀lé wàtẹ̀ǹsára wàtẹ̀ǹsára eléyìí wọn sọ fún wa wípé ó tẹ̀lé yíyọnu àmọ́ ó fa omi símú ó sì fẹ́ jáde. túmà rọ́tẹ̀lẹ̀ wọ́tẹ̀wọ́ tẹ̀lẹ̀ tẹ̀mọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà lẹ́yìn tó fa omi símú tán ìlọ́sẹ̀sẹ̀ wa ti kíni ìlọ́sẹ̀sẹ̀ wa bọ́jú ẹ̀mẹ̀ta. túmà rọ́tẹ̀lẹ̀ yẹ́dẹ̀kùn lẹ́yìn rẹ̀ ni Usman ọlọ́run bá kó yánú sí i lọ́wọ́ afọwọ́ rẹ̀ ọ̀tún ọfọwọ́ rẹ̀ ọ̀tún títí dé ìgbàwọ́. sọlá ẹsẹ̀ máa wà ọkọ̀ lẹ́ẹ̀mẹ́ta. ọwọ́ àlùyédò ìdá ọ̀pọ̀lẹ̀ pa lẹ́yìn náà tẹ̀tẹ̀ náà wọlú alkafẹ́ni wàzìràáyìní wàlàábọ̀dẹ́yìní àtẹ̀lẹ́ pé ọwọ́ béèrè lárúbáwá ọkàrí àtẹ́lẹwọ́ méjèèjì ọkà méjèèjì ìfúnpá títí déjìká tìrẹ́ńgà tó lọ́nà bá sọ pé wasariqu wasariqatu faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allahi wallahu azizun hakim olè lọ́kùnrin olè lóbìnrin kíkẹ́ ni ẹgbẹ́ wà àwọn méjèèjì àwọn sábẹ́ pèsè ọ̀gbọ́n láti wá gé ló sọ ma gé láti dìbò ọwọ́ náà wọ́n gé wọ́n máa gé ní fúnpa ọwọ́ wọn gé wọ́n máa gé lápá ọwọ́ wọn gé wọ́n máa gé lọ́rùn ọwọ́ ọwọ́ wọn gé. ànábì sallallahu alaihi wasallam ló ní ọrùn ọwọ́ ni ẹ ti gé bí a ti mọ ọwọ́ tó lọ ń gbà lérò bẹ̀rẹ̀. tọ́ níbi ọwọ́ wọn ni ká fò. thumma ghasala yadahu al-yumna lẹ́yìn ìgbà tó gbọ́jú tán lọ́wọ́ afọwọ́ rẹ̀ ọ̀tún ìgbà tó lọ́wọ́ fọwọ́ ọkàrí kó bẹ̀rẹ̀ láti orí ọmọ àtà wọ́n bẹ̀rẹ̀ látòrí ọmọ kàtọrọ wọnì títí lọ bó ìlàlẹ ọfọ títí kárí ìgbọ̀nwọ́ títí títí dẹba ìgbọ̀nwọ́ títí kárí ìgbọ̀nwọ́ tó báwọn àti ti wá látà nàbì sallallahu alaihi wasallam tó fi hàn wá pé títí kárí ni torí ẹni Imam Shafi'i rahimahullah ta'ala wọn làwọn ọmọ ìyapọ̀ ẹnu kán ipò wà ní àwọn olùmọ̀ nípa pé káàpọ̀ ìgbọ̀nwọ́ bàbá mi fọ ìgbọ̀nwọ́ ẹnu gbogbo wọn kò lórí pé ah, a fọ ìgbọ̀nwọ́ mọ́wọ́ nígbà tá à ń bá ń ṣe àlùwàlà. so ẹnu màá kọ́sẹ̀lẹ̀ yé dàbò yóò mú wọ́n ti ń sàlàyé tí wọ́n ta ń kókó náà Al-Qur'an. yọ̀kọ̀ Al-Qur'an sọ pé ọ̀sẹ̀ ló wojú ọ̀kọ̀ wa aydiyakum ila al-marafiq ẹ̀sìn kan wọ́wọ́ títí àwọn àgbọ̀wọ́ kárí àwọn àgbàwọ àwọn àgbàwọ ẹ fọ àwọn ọwọ́ yín alukurani sọ fún wa pọwọ tún lẹkọọ fọ àbọwọ sí ṣùgbọ́n sunna anabi sallallahu alaihi wasallam ọsàlàyé rẹ fún wa. èyí ó ń ṣe àlàyé àlùwàlá fún wa àlà sífẹ̀tì kàmáàlì wà tẹ̀mà. lẹ́nu kí wọ́n á sàlùwàlá tó ti fọwọ́ sí ọ̀rọ̀ kọ́kọ́ fọwọ́ ọ̀sán àlùwàlá rẹ̀ ọ̀bàjẹ́ o ṣùgbọ́n ṣe ra rẹ̀ ó dun ra rẹ̀ ńlá dáa ètí bẹ́ẹ̀ nù súnà pé ká ti ọ̀tún síwájú sòsì. látìní eléyìí ọmọ fi hàn wá irú àṣìṣe tó wà nínú àlùwàlá ìtura kan nínú wa máa ṣe nígbà tí wọn bọ́jú tán tó bá di kí wọn fẹ́ fọ apá wọn wọn kàn bẹ̀rẹ̀ látọrùn ọwọ́ ni títí kárí ìgbọ̀nwọ́ lérò pé ṣe bá ti fún ní tẹ́lẹ̀ wọn àṣejù. ìjẹ̀kọ̀ tẹ́lẹ̀ yẹn ṣe wọn fẹ́ súnà ni ṣùgbọ́n ní ìsìn ètò nípa ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó bọ́jú tán kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn tó o bá fi lè fi àtẹ́lẹwọ́ rẹ lẹ yọ tó o tún pọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó bọ́jú tó yẹ kí àti ọmọ ọ̀hún nìkan ló ti bẹ̀rẹ̀ tó wá pọ̀ kárí ìgbàwọ́ ọ̀làlùwàlà léde kúkúrú nítorí pé ìtọ́lọ̀ fi pọ́ láṣẹ òmù sẹ̀ ọwọ́ ayẹ bẹ́ẹ̀ òkùnkùn yẹ bẹ́ẹ̀ torí pé tẹ́lẹ̀ àlùwàlà kí a ti ṣe bẹ́tàn bàbá wa ń ṣe

wọn náà sì máa wà pé èwo lélẹ́yìn so because ìtẹ́yìn ṣe òun náà yẹ kẹ́kọ́ yà wá lẹ́nu gbígbà ibi tí wọ́n ti ti bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́ ilẹ̀ ìlọ. tí bá torí ọmọ ká ló ti bẹ̀rẹ̀ tó ń torí délé ńgbà tó bá sọ fún pé mo lè rí ọ wá ẹ sọ pé mo lè rí pé ọrùn ọwọ́ láti bẹ̀rẹ̀ wá. àbí lọ́dọ̀ ti yẹn ẹsẹ̀ wọn pélé yìí ẹsẹ̀ wọn kò tẹ́lẹ̀ wọ́ pé ọwọ́ náà ni ọ̀dà ọlọ́ọ̀ni wà áyédéyẹkún ìlànà ọ̀rọ̀ àpò so ibi tí a ti fọ wá nù tẹlẹ ìtumọ̀ sí wípé láti ṣe fọ́ nù akọlẹ̀ mẹ́ta títí kárí ìgbọ̀nwọ́ kò wá sí bí yóò ti fi má ṣe ọlọ́run ọba wa ṣe tí ó sì ṣe àlùalá níbàámu pẹ̀lú ìlànà ànábì sọ̀rọ̀ mọ̀ọ́sẹ́lẹ̀ ká fọ àwọn ọwọ́ wa kárí ìgbọ̀nwọ́ àyàfi ká fọ tayọ bẹ́ẹ̀ kò lè jẹ́ tó mú àṣẹ yìí ṣẹ láì fọ́ tayọ ọbẹ̀ kódà kó ṣe pẹ̀lú bíntín. ìbá òun ti fẹ́ sàlùwàlá kárí ìgbà ọ̀wọ́ tí wọ́n máa ń gbọ̀wọ́ lásán tí òtún ní dé fún wa. ní ọ̀pọ̀ yé kò sí bó ti ṣe lè ṣe kò sí lè bọ́jú tí bí bọ́jú rẹ̀ ò ní kárí nǹkan kan nínú orí. báwo ló ti ṣe lè fomi parí tọwọ́ tó fi parí ò ní kàbìkan ní ojú kò sí bó ṣe lè ṣèṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nígbà tó bá tó bá bọ́jú ó ṣe pé nígbà tó ń bọ́jú yàn ó bẹ̀rẹ̀ sí bọ́jú ó rí pọ́wọ́ rẹ ti débi tí irun náà tún ti bẹ̀rẹ̀ kí lásán pọ̀ ń fọ̀ ojú lásán pọ̀ ní àbí irun ojú lásán pọ̀ ń fọ̀ nítorí pé al-hukmu lil-ghalib al-'am la lin-nadir al-'am ìdájọ́ ó ní í ti pẹ̀lú tó pọ̀ jù tó fẹ́ jù ní kẹ̀kẹ́ kéékèèké tó yẹ pé kò ní í ṣe lẹ́yìn náà máa jáwọ́ rẹ̀ ṣẹlẹ̀ àkọ́ ṣọ́kùnmá nítorí bá ti wà lẹ́gbẹ̀ẹ́ kankan ìdájọ́ rẹ̀ náà jẹ́ dájọ́ nǹkan yẹn ìyẹn ni pé tó ti wà lẹ́gbẹ̀ẹ́ àbí tójú ti bẹ̀rẹ̀ ìdájọ́ tiẹ̀ náà jẹ́ dájọ́ ojú nítorí lẹ́gbẹ̀ẹ́ ibi tí gbàwọ́ parí sí ìdájọ́ rẹ̀ yóò di dájọ́ kíni ìgbàwọ́. ìgbà tí pàrọ̀ àmúrúlà ìyẹn wà wọ̀n ó ti sàmì sí ikú kọ̀wọ́rọ̀ kọjá bíi gbọ́dọ̀ kọjá bí níjọ́ tí nkìlá parí ńkọ́ níjọ́ tí nípa gbọ́dọ̀ kọjá bí dìímú àlùwàlá rẹ̀ ò lè jẹ́ kó pé kò sí bó ṣe lè fọ apá kárí ìgbà ọ̀wọ́ tí ò ní tẹ ọ̀gbọ̀n ọ̀wọ́ kò sí lẹ́yìn ni ó mọ jẹ́ ni tó tẹ̀ láti ọlọ́ ìfọ̀ mítìlẹ̀ dàlẹ́ lẹ́yìn rẹ̀ ìnáwó afọ apá òsì kí ẹ má ti fọ apá ọ̀tún. ẹ̀mẹ́ta eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba wa náà ló dọ̀tún ọlọ́run ọba wa náà ṣùgbọ́n ọba ó fi ọlá àti iyì ó fi fún àwọn fi ọlá àti fi fún ó fi ọlá àti ó fi fún صلى الله عليه وآله وسلم يعجبه التيمن في كل شيء النبي صلى الله عليه وسلم ìlú akọ́ọ̀tún bíbẹ̀rẹ̀ pẹ̀lú akọ́ọ̀tún nínú gbogbo nǹkan ló wù ànábì jù sallallahu alaihi wasallam fi tana'ulihi wa tarjulihi wa fi taharatihi ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam máa fẹ́ wọ bàtà ẹsẹ̀ tún wọn kọ́ wọ bàtà máa fẹ́ ya apọ̀ tún wọn ìgbà tí wọ́n fẹ́ sì mára apọ̀tù wọn máa kọ́kọ́ fọ̀ sọ eléyìí kéèyàn máa ti apọ̀tù síwájú apọ̀tù síwájú ọjà nǹkan tó dára púpọ̀ torí ẹ̀ iná ọlọ́pàá lẹ́rìí tí wọ́n máa dáta tí wọ́n máa ní ẹ̀yìn kọ́dà ọwọ́ sí lágbájá ẹni tí ń ṣiṣẹ́ tó mójútó ṣe kọ́dà ó lágbára ju ọwọ́ ọ̀tún ọ̀lẹ́ lọ torí gbogbo ìyẹn mọ̀ kọ́wọ́ tọ́ yẹ kó ṣe kí ni bẹ́ẹ̀ kó lágbára kọ́ ṣáà àmọ́ wà tí wọ́n ti kọ́ wò sí ẹnìkan tó dájú ọwọ́ tún tiẹ̀ lọ sẹ́wọ̀n pé mùsùlùmí àná so nítorí eléyìí eléyìí ó fi hàn pé apọ́ọ̀tù apọ́ọ̀tù apọ́ọ̀tù náà la mà ti síwájú níbi gbogbo irú àwọn nǹkan báyìí ó ti sọ pípé ẹni tó bá kọ́ fọ apọ́ọ̀tù kó tó fọ apọ́ọ̀tù ẹsẹ̀ kó tó fẹsẹ̀ ọ̀tún alọ́ rẹ̀ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ kọ́ bàjẹ́ ṣùgbọ́n dunra rẹ̀ ní sallallahu alaihi wa alihi wasallam. sẹ́ni kan máa sọ fún wa pé kí ló dé tí ó bàjẹ́ kí ló dé tí ó bàjẹ́ má sọ pé kí ló dé tó fi bàjẹ́ lè kí ló dé tí ó sọ pé kí ló dé tó fi bàjẹ́ nítorí pé Al-Qur'an wọ́n sọ pé wa aydiyakum ila al-marafiq tó ẹ fọwọ́ ní títí ẹ jẹ́ ká ní sàlàyé pọ̀tún lẹ́kọ̀ọ́ pọ̀ síwájú ti sọ pé ẹ súnà ti sàlàyé rẹ̀ níbo súnà ti wá sọ ikú tó ọba ti bẹ́ẹ̀ àlùwàlá bàjẹ́ òfin tí súnà ti sọ pé tó ọba ti bẹ́ẹ̀ àlọ́ alábàjẹ́ àbí òye wà tó ṣùgbọ́n nǹkan tí arígbọ́yé nu súnà ń bẹ̀rẹ̀ yẹn ni pé tó ọba ti lè fi hàn nàbí sallallahu alaihi wasallam ti ṣe ṣe yẹn níbí ọ̀pọ̀dánù ládàá títẹ̀lé súnà àlùbọ̀lá ní gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe máa ń sàlùbọ̀lá rẹ̀. ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta tó ń tẹnumọ́ yìí ó pàtàkì ká mójútó oríkèé tómi ọ̀kárí lẹ́ẹ̀kan ara fọ́ lẹ́ẹ̀kejì ibi tómi òde yóò dé bẹ́ẹ̀ ara fọ́ lẹ́ẹ̀kẹta ibi tómi òde yóò dé bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn mára ni ẹ̀sìn wa Islam ẹ̀sìn tí ò gbọ̀gùn láàyè ni ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò gbóòórùn láàyè ni torí ẹ̀ ẹ rí i pé àpọ̀lẹ̀ mẹ́ta àpọ̀lẹ̀ mẹ́ta àpọ̀lẹ̀ mẹ́ta gbogbo irú àwọn èérí kan tí máa pamọ́ sára bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tí èèyàn ń ṣe àgbà lábẹ́ lójoojúmọ́ lẹ́ẹ̀márùn ẹ dákun ṣé ti kan ṣẹ́kù lára rẹ̀ kò ní ṣẹ́kù lára rẹ̀ àwọn orun burúkú kan tí máa ń rùn lára àwọn ẹni tí ewé ẹ rí i pé ẹni tí máa ń ṣàlùwàlá wọn ní sábà máa gbọ́rú ẹ̀ lára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ní sábà máa gbọ́rú ẹ̀ lára rẹ̀ subhanallah àmọ̀ dúpẹ́ fọlọ́run dúpẹ́ fọlọ́run tó sọ wá mùsùlùmí so nítorí ìdíje lẹ́yìn báyìí ká mójútó àlùwàlá ká má falùwàlá ti dé lẹ́yìn ìgbà táwọn nàbí wa sallallahu alaihi gẹ́gẹ́ bí Uthman radiyallahu anhu gẹ́gẹ́ tí ń ròyìn fún wa lẹ́yìn tí wọ́n pa owó òsì tán lẹ́yìn rẹ̀ ni wọ́n wá fi omi pa orí wọn lẹ́yìn rẹ̀ ni wọ́n wá fi omi pa orí wọn sọ lẹ́yìn náà ló fò lẹ́yìn náà ló pa orí rẹ̀ lẹ́yìn náà ló pa orí ẹ̀ tó ń màmá ta ara sàwó lẹ́yìn náà ló pa orí ẹ̀ ṣùgbọ́n tó ń màmá tàbí rọ́ọ̀sì yìí lẹ́yìn náà ló fi nǹkan pa orí ẹ̀ torí báyẹn àti pé ní àlékún ó wá náà kúránì bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni wàmsáṣú bẹ́ẹ̀ o ò ti kọ̀ wàmsáṣú bẹ́ẹ̀ o ò ti kọ̀ kẹ́ẹ̀sì fomi pa orí yín kẹ́ẹ̀sì fomi pa orí yín wọ́n fi kọ́lé dáì òṣìrà ìlàmàbìhì ẹ̀kúnnù mẹ́sùrà wọ́n fi báyẹn tọ́ka sí ní táwọn fi pa orí ni. ayé amsahu bí ru'usikum almaa. وفيه تقديم وتأخير أي فامسحوا رؤوسكم بالماء باي كوفي هواكي انت تقول قوي تقول تقول تقول قولي لا تقول فوق قابي تقول تهرأسه أبي بيقول تشكما تريد وقت الله ما تقول وامسحوا رؤوسكم قولي فمن مسح رأسه بيده مجردة عن الماء يقال إنه مسح رأسه ní ma pọ ní ma pa orí rẹ̀ pẹ̀lú ọwọ́ lásán láì tó mi ń bẹ ọkọ kó ṣe kíni ọkàrí wàkọdé nkẹlẹ amúrọlá aṣọ pé ntọ́nà fi kọ́lá tẹ̀ náà ló ti ṣe ọkàrí yín ni ó ti ẹ̀rí kọ́kọ́ fi kọ́kọ́ fi tówẹ́lì nu ọwọ́ rẹ̀ náà kọ́wọ́ gbẹ fa ọmọ masa ara sọ̀rọ̀ ó sì pa orí rẹ̀ torí ẹ̀ iná sọ pé

kéè kankan náà hakikata tó wọ́n sàkó bẹ́ẹ̀ ó ti kún ó yàtọ̀ sí wọ́n sàkó ro ó sàkó ìdá olùmọ̀ sọ wọ́n sọ pé fìgẹ́ qur'an tó bá já qur'an àwọn sọ pé wọ́n sàkó ro ó sàkó naam ṣùgbọ́n ìtumọ̀ tí ó mú wa kìí sẹ́ńtẹ́ lọ́wọ́ bá ń fẹ́ bí ìtumọ̀ tí ó mú wa ní káwórí rẹ ó lè jẹ́ kó o lómi kò sì lè má lómi kò sì sẹ́ni tí ó sọ pé òfin tọ́ da ṣùgbọ́n gbàtọ́ lọ sọ pé wọ́n sàkó bí ro òsè kan ó túmọ̀ sí kéèké kan lẹ́lò tẹ́ fi pa orí yín bẹ́ẹ̀ lomi láti fi pa orí yín ọ̀kadà alima jẹ́míẹ̀ olùdíkẹ̀lẹ́ tààmìlò tòrọ́ tọwọ́lẹ́ lóko bàárà tèmẹ́tẹ́rà òní dé pé abẹ́rùkú sórí ṣígbé torí kó fẹ́ parí à èpè abẹ́rùkú báwò so àti màníìsìn ìgbé wọ́n sàhó bí wọ́n ó sì kún òní ti pẹ̀lú mi tá lò tọ́ àwọn tó sọ pé ẹ bí wọ́n yẹn ọba àmọ́ sí ń bẹ̀ ìtumọ̀ náà lè pé wọ́n sàhóró òsàkùn wọ́n ti wá pé ìdíkì ìta alukur'an a lè sọ pé wọ́n sàhóró òsàkùn wọ́n ti wá sọ nípa bá bàtí tuma ti kí láì sí bá wọ́n ní sẹ́lẹ̀tún lè tẹ̀kéèdì sẹ́lẹ̀tún lè tẹ̀kéèdì tó ń wá ní láti fi ẹsẹ̀ tuma rẹ̀ nílẹ̀ torí wọn kì í sọ pé nǹkan náà alukur'an zaid wọn kì í pé nǹkan náà alukur'an kò lé àlékún ni rárá nítorí pé tó wọ́n sahih ní àti ẹ̀bùkátì lé yẹn torí pé bá ji wọn ń jí lè mú wa torí ìtumọ̀ kan ni tó ṣe é pé la yatahaqqaqu bi yọ bá àyẹ̀ ìtumọ̀ yẹn ò lè pé torí ẹ fi omi pa orí yín ru'usakum lọ́lọ́wọ́ bá sọ ó ṣùgbọ́n lè yàn àǹfààní tí bẹ́ẹ̀ ni pé tí mo rí rẹ bá pọ̀ níbi tó rí rẹ máa lọ yóò gùn lórí rẹ títí ó fi fẹ́ẹ̀ dé ìbàdí rẹ lẹ́yìn ṣé gbogbo ẹ̀ náà ló fọwọ́ pa ọ̀wọ́ bí lórí ẹ̀ ma ọ̀wọ́ bí tó rí ma nùrù yẹn kò sí lọ́wọ́ padà kí á kò sí mi so eléyìí jẹ́ àǹfààní tó wà ń bi pé orí yín ìpínpá yàtọ̀ sílẹ̀ yẹn Al-Imam Shafi'i. رحمه الله تعالى، ní àlùbá للتبعيد، láti wọn bẹ̀ yẹn ń tọ́ka sí pé apá kan rẹ̀ ní kẹfà pé wọ́n ń sàhó bí ó sì kú àyè wọ́n ń sàhó bí bá àwọn àdéhùn òòlù tí apá kan nínú orí yín ní kẹfà omi pa wọ́n sì máa dìtì wá lórí ẹ̀ wọ́n nàbí sallallahu alaihi wasallam hasara anil imamati wa masaha bi muqaddami ra'sihi àdéhùn yẹn ò sọ hí kan lọ títí bọ̀ wọ́n tún fi mí kún wọ́n tún fi mí kún wọ́n tún fi mí kún. bá a nàbí sallallahu alaihi wasallam wọ́n sí láwọn àníkù níbi irun iwájú wọn wọ́n á fi ọwọ́ pa irun iwájú nìkan. sọba sọdọ àwọn ìmáàmù yòókù aládé ti wá látọ̀dọ̀ Mughira irun Sahih Muslim bá a nàbí sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n fọwọ́ pa irun iwájú wọ́n wá pa wọ́n fọwọ́ pa ìtọ́sẹ́kù nínú láwọn àníyàn ìyẹn ni pé iwájú ti hàn wọn wá mú ọwọ́ wọn á fi pa gbogbo láwàní ó túmọ̀ sí pé gbogbo orí lẹ́yìn ọ̀pá láàrin bá ń bẹ lórí tí irun kan bá yọ ọ́ lẹ̀ láti tí irun ti yọ ọ́ lẹ̀ ló ti bẹ̀rẹ̀ wá fi yòókù pa láwàní rẹ̀ àbí òye wa tó eléyìí fi hàn wá pé àtàmím súnmọ́ àtàmím ẹ̀ kíkẹ́ á pàkárí ṣùgbọ́n kì í ṣe dandan kí omi ọkàn ọkàn nítorí pé mọ́sùlù lélẹ́yìí kì í ṣe gúúsùlù káfọ́ omi kan ni wọn ò ní káfọ́ nù lọ́sọ̀ bá sàlù aláṣẹ tí gbogbo orí rẹ̀ wá rìn sómi ń kan láti fẹ́ ẹ̀wẹ̀ ni tẹ àmọ́ sàlù alá ni ah, àlù alẹ́ lè ti wẹ̀ nítorí pé alimọ́sùlù lẹ́yìn oslan tí wọ́n sọ pé alimọ́sùlù náà wà á lẹ́sẹ̀ àlẹ́ ìsẹ̀lẹ̀ mọ̀kúlóhùn mí wọ́n mọ fífọwọ́ pa orí àbí fífọwọ́ pa ọ̀ka etí lórí títí dẹ̀kùn fún yẹn àti sẹ́mánikà òtún ni kìí sì ti dọ́kà lérò pẹ̀lú fómipá onífómi gbọ́dọ̀ kan bìkìbì yàtọ̀ sí tí wọ́n ní kọ̀ọ̀kọ̀ ẹni kọ̀ọ̀kọ̀ wọ́n fẹ́ kó mi ó ṣe kí ni ọ̀kan bìkìbì torí di ẹlẹ́yìí báyìí ilé ìjàbọ̀ ti ṣe jáde ọ̀ wọ́n á ní ká fi omi pa lórí wa ọlẹ́sẹ̀ ìṣọ̀kan balẹ̀ sí náà ní káfomi pa gbogbo rí káfomi pa gbogbo rí ilé ìlọ́kan balẹ̀ sí jù títí káfomi pa kan nínú orí wa ilé ìlọ́fà ni apẹnu sí ń bẹ láàrin àwọn olùmọ̀ wọ́n sọ pé àfomi pa kan ni bí ìmáàmù Ṣáfi'í wọ́n lè tó kéré jù nínú ohun tí a bá ti fọwọ́ kàn ti tó ní ẹ bá ti fomi sọ́wọ́ tó kàn fi sí ọmọ kárí tó sí báyìí bí ìgbà tó ń sọ Abu Hanifa wọn ni láà ìdá mẹ ìdá kan nu mẹ́rin orí tó bá ti fomi pa ó tó ṣe pé ìdá kan nu mẹ́rin pọ̀. àwọn ìmáàmù Malik àti ìmáàmù Ahmed nínú rìwáyà tó tó lágbára lọ́dọ̀ ìmáàmù Ahmed àti ìmáàmù Malik ní táwọn sọ ni pé gbogbo orí la fomi pa ńlọdọgba jù gbogbo orí la fomi pa kí ta pàtàkì nínú orí. yíyọ yọkùnrin lẹ kò sí yóò bí lẹ ọwọ́ méjèèjì láti fi pa orí ọwọ́ méjèèjì láti pa orí wàá mú ìtàkùtà ìka àtàǹpàkò rẹ̀ wàá fi síbi detí ìka àfábẹ̀ lọ síwájú àwọn kàyókù ọ̀tẹ̀lẹ̀ agbègbè orí rẹ̀ lọ sàlẹ̀ wàá sì tún gbé wájú padà àtọkùn àtòbí láti ṣe fọ àórí wa nù. tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ láti wájú tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ látẹ̀yìn gbé lọ wájú tó kún gbé wẹ́yìn kọ́ ògbóró dúpẹ́ súnà ó tún wá látọ̀dọ̀ anábìsọ̀lá àti ṣùgbọ́n ìtàn nàbí máa ń ṣe pọ̀ jù oníkan bẹ̀rẹ̀ láti wájú lọ sẹ́yìn látẹ̀yìn wá síwájú. àti síbi ọ̀kan nínú àwọn màmá màmá wọ́n ti máa tẹ́ àlù àlà tó ṣe pé kí wọ́n ti fomi sọ́wọ́ báyìí wọ́n kàn rọra gbé gbàrin orí wọn lọ ní ìgbà téèyàn la títì eléyìí kọ̀ èèyàn fi omi sọ́wọ́ èèyàn wà á fi parí rẹ̀ yọ̀dà padà iléyàn nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú fífomi pa orí.

wọn àmbẹ lọ́dà ń tọ́ lọ parí tọ́ lọ gẹ̀rí ńkọ́ tí ó tún àlọ́ aláṣẹ tàbí kò ní tún sí o kò ní tún sí i annahu qad ata'a Allah hina tawadda'a wifqa ma amarahu Allahu azza wa jalla wọ́n àlọ́ aláṣẹ sí tẹ́lẹ̀ ó sí ní ìpamọ́ pẹ̀lú bọ́lá ti pa parí kò kọ́ àlọ́ báyìí gígẹrí kò bá lu àlá rẹ báyìí fífarí gígẹrí kò bá lu àlá rẹ báyìí àlọ́ aláyẹn bẹ aláàfin àkóso tó ṣe pẹ̀lẹ́ ìjẹbi ó ti ṣe jẹmbẹ. tọ́ àti pa orí wa báyìí wọ́n ṣàlàyé títẹ̀ kan wọ́n parí ni bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta àti ìfìdí tó ń bọ̀ tí wọ́n ṣàlàyé ìgbà tá a parí láti wá rí ìyapọ̀ ẹnu rẹpẹtẹ tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀. lẹ́yìn tí wọ́n parí tán ọmọ ọ̀sẹ̀lẹ̀ rẹ̀jùlọ olùyọ́mùnà ilẹ̀ ìkàbà yìí lẹ́yìn rẹ̀ ni wọ́n fẹsẹ̀ wọn ọ̀tún títí kúkú sẹ̀méjèèjì wọ́n fẹsẹ̀ wọn ọ̀tún títí kúkú sẹ̀méjèèjì ẹlẹ́sẹ̀mọ́rọ́ lẹ́ẹ̀mẹ́ta tó mẹ́lẹ́ yóò sọ̀rọ̀ nítorí ẹ̀dá rẹ̀ náà wọ́n ti fẹsẹ̀ oṣù lẹ́ẹ̀mẹ́ta bákan náà wọ́n sọ fún wọn fomi kọ́rí wọ́n sọ fún wọn fomi kéèkì nìkan náà ni wọ́n lọ fẹsẹ̀ wọ́n sọ pé yẹs àìkò dárúkọ etí kò túmọ̀ sí pé wọn ò fetí àìkò dárúkọ etí kò túmọ̀ sí pé wọn ò fetí báwo torí àdìsí tó wá tó ní al-udhunani min ar-ra's al-udhunani mìíràn yàrá sí méjèèjì àrò orí náà ni ó túmọ̀ sí pé wọ́n kọ́ orí wọ́n ti pè sí náà tó yé wa wọ́n kọ́ orí wọ́n ti pa kíni wọ́n ti pè sí náà tó sẹ̀sẹ̀ nídìí ká tún wọn á máa sẹ̀sẹ̀ ṣàlàyé kò ní èdè. ìjẹ́tọ́ bá jẹ́ báyìí àlàyé tó ń bọ̀ àlàyé tó ń bọ̀ àdéhùn tó ń bọ̀ lórí pé ẹ tómi tá a fi parí a lè fi pe tí lẹ́yìn náà èmi ló náà látún pa etí sẹ́ẹ̀kan àbẹ́ méjì àti pé kí ni túmọ̀ àlògùn náà ni mi rà àdé ti bọ̀ kọ́mọ́ bàjẹ́ pé ayára pé nǹkan àkókò òun tó àní ti ṣàlàyé lẹ́yìn. lẹ́yìn náà Uthman radiyallahu anhu wọn fẹsẹ̀ rẹ̀ ọ̀tún dé kókósẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta tí kókósẹ̀ méjì lọ́wọ́ àlẹ́sẹ̀ kan ní abẹ́ ọ̀kan náà ẹ̀ má gbàgbé pé Yorùbá ni kókósẹ̀ ọ̀ kókósẹ̀ méjì lẹ́sẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọ́n pẹ̀lẹ́ wọn títí dé kókósẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta eléyìí gbogbo ara ti dá kókósẹ̀ wa màá bá dá adá màá bá dá mu sẹ́wọ́n á ní ká fọ́ ọkàn àlè fọ́ ọ àdúgbò ẹ̀fọ́ lọ níta ìka fún kókósẹ̀ wọn òun náà làwọn olùmọ̀ pè ní àwọn eegun méjì tí wọ́n yọ sọ̀nsọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ wọ́n yọ sọ̀nsọ̀ àbí wọ́n yọ sọ̀nsọ̀ bó ti wọ́ náà nù. ibi tí ẹsẹ̀ ti pọ̀ mọ́ eegun ojúgun eegun tó so wọ́n pọ̀ ibi tó ti yọ sọ̀nsọ̀ ni wọ́n ń pè ní kíni. ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù wa Abu Hanifa rahimahullah wọ́n ní egun tí ń bẹ lókè ẹsẹ̀ egun tí ń bẹ lókè ẹsẹ̀ ń bì pípé ni wọ́n ń pè ní káàbù káàbù báwo wọ́n níbẹ̀ ẹbẹ̀ pọ̀ ń táwọn ta wọ́n lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù lórí pé sọ́rọ̀ àbọ̀ Hanifa ló mu àbí èso ìtọ́kànbalẹ̀ sí onípa àwọn egun méjì tó yọ sọ́nsọ́n àwọn ni kíni báwo láti wá fọsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlòmíì ò fi wọn mọ báwo láti lè fọsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láì fi sọ ọmọ bá ti lè fọsẹ̀ lẹ́ẹ̀kan àwọn ọmọ ìyá kó ti lè fọ lẹ́ẹ̀kan má ti lẹ́ẹ̀kan tó ti lẹ́ẹ̀kan sí ó pẹ́ mélòó ẹ wá sí lóde lẹ́ so bẹ́ẹ̀ ni wọ́n fọsẹ̀ wọn lẹ́ẹ̀mẹ́ta sunna ní ká tún fọ ẹsẹ̀ náà lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta wọ́n fẹsẹ̀ ọ̀tún lákòókò lẹ́yìn náà wọ́n tún fẹsẹ̀ òsì náà lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tí Uthman radiyallahu anhu tí wọ́n ṣe àlọ́ lásán báyìí kan sọ pé ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam tawadda'a nahwa wudu'i hadha ó ní mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ṣe irú àlọ́ aláṣẹ mo ṣe yìí báyìí. متفق عليه الإمام البخاري الإمام مسلم ونوجه في جديد wọ́n ní àlàyé tó ṣẹ́kù nínú àdéhùn tí wọ́n mú wa òun náà ni nípa nàbí tún sọ yìí pé man tawadda'a nahwa wudu'i hadha thumma salla rak'atayni la yuhaddithu fihima nafsahu ghufira lahu ma taqaddama min dhanbihi. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún gbogbo ẹni tó bá ti àlùwàlá gẹ́gẹ́ bá ń fi ṣàlùwàlá yìí lẹ́yìn náà tó wá lọ kírun rákà méjì. tí o sì fi ẹ̀mí rẹ̀ kankan nípa ọ̀rọ̀ ilé ayé yìí tó fi kírun yìí tán ọlọ́run bó ṣe àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ subhanallah ilé yìí túmọ̀ sí rere láti àlọ́ alákọ̀dà wà lọ kírun lẹ́yìn rẹ̀ èyí a mọ̀ sí sunnatul wudu ọjọ́ pé ńgbà yẹn kankan míì tó yàtọ̀ sọlọ kankan míì tó yàtọ̀ sí ilé ìyàmú kírun wa kó ṣàforíjì fún wa lórí àwọn títí àbí ṣùgbọ́n ẹni kálukú wa ń kọ́ ẹni fẹ́ kó wọn bó ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún ọlọ́run bá kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wà fún wa. sábà wọn ti tì í dáadáa wọn rí pàǹfààní pọ̀ ń bẹ jọjọ nínú àǹfààní tó wà ń bẹ òun náà nípa àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn jẹ́ ẹni tó ga wọn ga léèyàn wọn ga ní làákàyè wọn ga lérò wọn sì ga ní mà gbogbo ń tọ́ bá nínú ṣe sí ànábì sallallahu alaihi wa sallam pàápàá àwọn àṣẹṣe tó jẹ mẹ́sìn wọn kì í fojú pàlàbà rẹ̀ wọn á máa wò dáadáa wọn ó sì ṣe làákàyè nípa rẹ̀ wọn ó sì há dáadáa nítorí káwọn náà lè bá fi sàǹfààní wọn sì bá àlàǹfààní àti sàlàyé rẹ̀ fáwọn mi. síbẹ̀ làwárí sẹ́ẹ̀dí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí bàbá wà nílé ẹ̀kọ́ ojú lásán là ń fi ríran ọkàn wò síbi tí wọ́n bá wa sọ. sẹ́ẹ̀ má sì fojú rí tí wọ́n ń sàlàyé fún ṣùgbọ́n tí ọ̀fọ̀

rédíò eléyẹ jákèrè àwọn tó tàbí kọ́gbọ́n gbé gbogbo ẹni tó bá fẹ́ ní màláyé bí títí ń fojú rí ó sì máa fọkàn tẹ̀lé ó máa fọkàn tẹ̀lé léyìí amú kí máa rí sọ pé kò ní kí n tí wọn kò ní sọ pé n tí wọn sọ ni sọ kò ní sọ ni ọ̀pọ̀ tó wọn kì í ṣe àfojúdi nǹkan kan nínú mà wọn kì í ṣe àfojúdi nǹkan kan nínú mà àlùwàlá ọ̀pọ̀lọpọ̀ lè pé ah, àlùwàlá lásán náà lè wá jókòó sí lásán náà àlùwàlá náà ṣe ń jojúmọ́ náà mo ti ṣe àlùwàlá tó gbà mẹ́ẹ̀ẹ́dógún lónìí lọ́pọ̀ àjùlọ èso ń yọ mí lẹ́nu ẹ mọ̀ pé ìmọ̀ àlùwàlá ṣe náà lójú ó ṣe tó gbà mẹ́ẹ̀ẹ́dógún ó sì ní kí ni yóò lẹ́nu èso nítorí tó bá gbẹ́sìn yìí àkọ̀yẹ́ kó tó ẹ̀mẹ́ẹ̀dógún náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tontorí de eléyà àìnífarabalẹ̀ ìkánjú wàǹwàrà ìmáfojú tẹ́ńbẹ́lúmà iná lójú kọ́ máa ṣe wàhálà bá ó sì ṣe ọ̀ òfin kọ̀ wá mà. lórídì náà àwọn sábẹ́ ìṣàfojú di nǹkan kan ẹsẹ̀ ẹsẹ̀ kí ìgbà tí Usman akọ́n lọ gbàgbé wa akọ́n lọ gbé omi àlọ́ aláwọ̀ hùn. ẹ̀rí pé àwọn yẹn sábẹ́ tó wà bẹ̀ wọn ò dìde kó ń bẹ̀ pé akínní ah, kálọ̀ aláná la àá ah, àbí ẹ̀tẹ̀ rí nǹkan tó fẹ́ dára jókòó sí ni. káwá ẹ̀rí pé tí wọ́n jẹ́ bisimilá alhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá ibi tí abala yà lọ aládé ń jẹjọ́ ẹlòmíì ti jáde pé aláàtì ẹ̀ ṣe ṣe bí nǹkan kan ní wọn subhanallah kò tiẹ̀ ṣe bí nǹkan kan wọn fẹ́ sọ àbálẹ̀ yà ti nǹkan kan àyè ti ti mà ike ń gbàtà lọ àlọ́ ọba dá kó ní wọn dá ìwọ̀n ò ní dá oríṣi eléyìí ẹ má ṣàfojì nǹkan kan nù mọ́. kò ní nímọ̀ rárá ẹni tí ń fojú di nǹkan kan nù mà ṣùgbọ́n ẹni tí ó bá ti fojú di nǹkan kan nù mà ó sì máa kójọ nù ó sì máa kójọ nù ó sì máa kójọ nù sí kò sí nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ ó ní pé tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n rẹ̀ sápápá ike mo ti mọ̀ nítorí pé nínú kí n ṣe sùúrù yun mọ́ tún ti wáyé ọmọ ti kí gbogbo wọn náà ní ọ̀rọ̀ ànábì ni sọlọ́lá àbísọ̀lá ẹbí gbogbo wọn rà ànábì tí wọ́n mọ bá ànábì sọlọ́lá àbísọ̀lá sọlọ́lá a máa mọ ẹ mọ ní nǹkan kan lè pamọ́ sí wa táwọn ọmọ so ó sì lè jẹ́ pàṣẹ èméjì ń pa nǹkan kan mí tó yẹ pé níbi tí wọ́n bá ti ń sàlàyé ní òtí yé wa yéke. nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ o náà ní pé àlọ́ aláṣẹ yẹn àṣeyékí lànàbì wàláhì kò lè rọrùn fún Usman láti ṣàlàyé ìfún wa. tẹ̀sí ma pọ̀lọpọ̀ nu àti báyìí pàlọ́ àlá wọn ni kún ó ròyìn à ah, nǹkan dàrú. pèrèkà lómi ìbí títí àná tó wá kàn bómi wọn bó ẹ̀kan náà lẹ́kàn rẹ̀ tó kó mẹ́ àti èèyàn kan fomi fi àtàkì ojú ara rẹ̀ ni. eléyìí tó wá ní kẹsàn-án àlàyé àlọ́ àlàyé ẹ̀yin náà kàn bómi ní so ọ̀parí nù la ṣùgbọ́n anabi ọ̀sọ̀lọ́ àtúnlá yékéyéké anabi yẹn ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún ilára anabi sọ̀lọ́ àtúnlá ẹni tí àwòkọ́ṣe rere máa ń bẹ fún ilára rẹ̀ ẹni tí gbogbo tó náà mọ̀ sí àti yé ni. bákan náà ọmọ àkọ́tà kan ní bẹ̀ ni pé orí àwọn tàbí pé gbogbo tó ti fẹ́ fi tì sọ́dọ̀ anabi sọ̀rọ̀ bá àṣọ wọn máa rí kó dá wọn lójú wọn máa rí kó dáa náà lójú ṣe pé ọkàn máa bá ó tiẹ̀ ṣe é ṣe kọjá pé ah ètò kó ṣe ṣe ètò dájú ni wọn máa sọ àwọn òrí bẹ́ẹ̀ nígbà tí èèyàn kan fẹ́ gbé nǹkan gbọ́ǹbì lọ síbi kanis ó lè fi kún àbí kó dín ẹni tó fẹ́ kọ̀rẹ́tì rẹ̀ náà lè dín àbí kó fi kún ẹni tó kọ̀rẹ́tì eléyìn náà náà lè fi kún àbí kó dín bó o kí àwọn afọpọlọ ti wá rò ẹ̀kọ́ àwọn sábẹ́ yẹn ti tẹ̀mẹ́rin wọ̀ fún torí ẹ̀ lẹ́sìn láti fi kan ibi yẹn fi sẹ́fẹ̀ntì gbà wá gbóòrò wọn sì lè má yàtọ̀ síra wọn. nítorí pé orí tiwọn ọpọlọ wọn wà sọ́ọ̀fì ọpọlọ wọn má eruku òtí gbà sí. ṣùgbọ́n ní ìsìn èèyàn kan ikú àwọn àṣẹ ni pé má gbọ́rọ̀ lọ́nà tá a fi ní àìdíà tí wọ́n bá wa sọ. èsì pé àwọn gbọ́rọ̀ lọ́nà tá a fi sọ àwọn gbólóhùn tí wọ́n lò fi bá wa sọ̀rọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí a bá fẹ́ jíṣẹ́ tá a gbọ́ yùn àìdí àlámà fi jíṣẹ́ yẹ ṣe kí ló ń ta gbọ́ gangan so eléyìí kí ẹ má sì fẹ́ pàdé àjíṣẹ́ yóò fi kún lóde kù so ṣùgbọ́n àwọn mẹ́ta ti ṣe rí gángangán ni wọ́n ṣàlàyé ni wọ́n ti mọ̀ pé sìn ní nǹkan yìí àyè fi ṣeré àìlè sọ eléyìí ló dá wa lẹ̀ púpọ̀ láàrin wa lónìí ẹ̀yin nísìn ẹ gbọ́rọ̀ ẹnìkan wá ẹ lọ sọ báyìí ìṣe ìgbé wa bá kọlẹ òfófó náà lẹ kúkú wá sí tò ń tẹ gbọ́ nǹkan ṣe bẹ́ẹ̀ ti gbọ́ lẹ jíṣẹ́ rẹ̀ àmọ́ ẹtí sọ lọ́nà tí wọ́n fi bí ẹni tẹ ìgbé wa bá wọ́n bá rí a tí wọ́n ti wá rí a yọ ọ́ lọ wádìí pé ń gbọ́ báyìí kí mọ sọ ọmọ sọ fún gbọ́ wádìí àmì níbo lọ sọ ń kọ́ bí báyìí báyìí báyìí lórí tọ́lọ́ sí mo ti rí bẹ́ẹ̀ ti tọ́nù mo ti fi bẹ́ẹ̀ ti sọ ọdún ti dá kalẹ̀ so eléyìí túmọ̀ sí pé ìwọ náà ti ń gbọ́rọ̀ bọ̀ wá bá lónìí o gbọ́dọ̀ ti tètè owó dáadáa kí kìkì ṣe bí wọ́n ti gbọ́rọ̀ wọn aṣọ ó kéré nù àwọn èèyàn títí bó ṣe gbọ́rọ̀ ni ọ̀ aṣọ lónìí torí ẹ̀ tó bá ṣe pé gbogbo tó bá ti wá gbọ́ kí wọ́n sọ iná lórí àti lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀mọ̀ sẹ̀yìn ẹ̀ máa wájú nítorí pé àwọn èèyàn wà tó ṣe pé àwọn kì í gbé ọ̀rọ̀ lọ bẹ́ni tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sùn bọ̀. ọ̀rọ̀ láti ń bẹ kí ìṣe àlọ́ aládáadáa á rí nínú àdéfì bí ẹ̀ bá ti àlọ́ aládáadáa tó sì kírun lápá méjì lẹ́yìn tí ọ̀fọ́ kan rẹ̀ rò nǹkan mí yàtọ̀ sí ìrìn yẹn ọlọ́run ṣàforíjì tó ti síwájú fún nẹ́ẹ̀sì ọlọ́run kò sì mí pẹ̀lú yín lọ́kàn ní tó tó tẹ̀lé pé lọ́kàn nínú ẹni tó ṣe pé ìmànà àti ìmàlẹ̀ ti ń bẹnu súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò ṣe kí wọ́n fa subhanahu wa ta'ala wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹ lọ wá nígbà tí ẹ ń ọwọ́ sí kó tó fọwọ́ sí kó ń bẹ̀ àti sọ pé bóyá ọ̀dà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí jáde ẹgbẹ́ fún mọ̀ mọ̀ ṣe ṣẹ́gun tó bóyá gbàgbọ́ fún mọ̀ mọ̀ ṣe lọ́jọ́ àyè bóyá nínú àwọn iṣẹ́ ìjọsìn lórí ọ̀fẹ́ fún mọ̀ mọ̀ ṣé wọ́n bẹ̀ ṣé òun kí ni ìdájọ́ ẹni tó máa mọ̀ fọwọ́ sí síwájú kó tó fọwọ́ kọ́ sọ pé òun náà ọlọ́ọ̀lù àlá tàbí ọ̀làlù tẹ́lẹ̀ náà níta sọ náà lẹni tó máa mọ̀ kí sẹ́ni tó gbàgbé ẹni tó máa mọ̀ nǹkan ara ń sọ kó sera rẹ̀ àmọ́ lálọ́ rẹ̀ náà nàmbà alhamdulilayi wọ́n ní adaniya méjì tí kìí ṣe ìtọ́dọ́gba jù náà ní ká adaniya méjì lọ́lù àníyàn fún fún ètò jẹ súnà àníyàn fún ètò jẹ ibi tẹ bá tún béèrè tó léyìí náà hajj nítorí pé hajj múra hajj ọlọ́sọ̀ fún kìyà tó máa bàrẹ̀ wọn jọra wọn àbórí ọjọ́ wọn wọn jọra wọn. àlejòrè níbi hajj tamattu ṣé umra sí náfìlà ni èsì náfìlà umra náà wọn yẹn ni ọlọ́run wa atimmul hajja wal umrata lillah ní kí hajj àti umra fọlọ́. arábìnrin tuntun wa bá nàbì sallallahu alayhi wa sallam tóní inna faridata Allahi fil hajj adrakat abi wa huwa shaykhun kabir la yathbutu ala ar-rahila afa ahujju an abi anabi sallallahu alayhi wa sallam ni hujji عن أبيك واعتمري وهذا أمر الأمر يقتضي الوجوب تريد تجاكي تتوبج من وراء علماء قلنا حجة الإسلام واحد umratu islam náà ti wà ti hajj ti islam wa umra ti islam náà ìyẹn ti umra àkọ́kọ́ tí yóò ṣe ayé rẹ̀ ọ̀ràn yẹn o ti mú yòókù lórí ẹ̀kí àtúmọ̀ àlùfáàrẹ̀ ẹlẹ́kejì o ní pé sábà ń tẹ́ da umra ti sọ ọ̀ràn yẹn sunna kì í àtúmọ̀ àlùfáàrẹ̀ bẹ́ẹ̀ náà tún wọn tún jọra wọn torí pé umra ó ti parí rẹ̀ náà kó tó bẹ̀rẹ̀ hajj àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀bẹ yín náà so o ti parí rẹ̀ yíyà tó pé torí pé nítorí ti dé ìwọ̀ fún ọ tó ti dẹ̀kọ̀ fún ọ o sì lè jókòó oṣù kan o lè jókòó jọ oṣù kan lọ o lè jókòó jọ méjì o lè jókòó jọ márùn kó tó tún di pò ṣe ìhram ti hajj tó ń torí ẹ síbẹ̀ wọn ni abọ́ afọwọ́ ẹ̀yọnu àfimú àkọ́kọ́ jókòó kan lọ ra a tún máa lọ gbá bọ́ọ̀lù náà a lọ máa ṣe yíná a lọ jẹ jàmàlà ńgbọ̀ bá yá a tún máa padà wá pé àlọ́ aláti mo ṣe débì kan ẹ̀jẹ̀ wọn abọ́jú báyìí síbẹ̀ ni bí asma alifari náà lẹ́yìn náà ẹ̀dì mú kése gbogbo ògbà iná ni kìyàtì máa ń wúlò láti fi sẹ̀rí lẹ́yìn náà ẹni tí o bá mọ òfin ṣẹ̀rí à gbọ́dọ̀ máa ṣe akéésà torí pé tí wọ́n akọ́wọ́lẹ́ akéésà mi ọgbà àti làdìlà nínú àwọn ètò ọ̀lẹ́jù náà ẹ̀rí ni tí o bá sì mú àwọn nǹkan tí máa ba kìyàtì jẹ ọ̀rọ̀ amúwá wàá rí i pé ntí ọ̀fẹ́ ilé tí ọ̀fẹ́ máa ń ló ti yọ akéèkì na nọmba tiri ayi kò sọ̀rọ̀. So, bọ̀ yìí o, ìyá rí kò sí wàhálà kò sí wàhálà nígbà tó bá kírun tán lẹ́bi lé rẹ̀ bọ̀tọ̀ ní í jẹ́ nígbà tó bá kírun tán lẹ́bi bàbá tàbí mr man àmọ́ bíi tí ẹ ti kí wọ́n lọ bọ̀ lé àgbọ̀ tó bá dijọ́ náà gbóǹsókè kálíbà láǹfààní àti ṣe àmì nàmbà fọ́ ọ̀rẹ́kùnkùn. ọ̀rẹ́ àtúrẹ́ ẹyọkan lọ́mù ètò pàtàkì náà. èyí tabarí tó ṣe ọ̀la ẹlẹ́yìnkọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ ní ìdókòwò ẹni lábàlá. wọ́n ní tá a bá rẹ nìkan tó ṣe àlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ dókun sí àlùwàlá dáadáa tọ́ba ti lè dájú pé kò fi bì kánlẹ̀ láì jẹ́ kómi débẹ̀ tó sì yẹ kómi ó débẹ̀. bẹ́ẹ̀ látọ̀ yìí àlàyé ọ̀wà anábì sọ̀rọ̀ àṣọlẹ̀ mọ́sálù alálẹ̀ kọ̀ọ̀kan mọ́sálù alálẹ̀ méjì méjì mọ́sálù alálẹ̀ mẹ́ta mẹ́ta mọ́sálù alágbà kan fọ bì kánlẹ̀ mẹ́ta wọ́n fọ bùnmí lẹ́ẹ̀mejì wọ́n fọ bùnmí lẹ́ẹ̀kan inú àlọ́ alákanná. ṣùgbọ́n ibà sàlàyé kí wọ́n máa lọ́ ike kásálù alẹ́ kọ̀ọ̀kan nítorí àbá ti jẹ́ni tó ní máa jìnlẹ̀ nípa ṣẹ̀ríà tó ṣe é kọjá pé kásálù aláǹkọ̀kárí. àmẹ́ni tó ní máa jìnlẹ̀ òun ti mọ̀ ikú wọn gbọ́dọ̀ fìbì kankan lẹ̀ tó ń bá ṣe é kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ àmọ́ tó bá yẹ pé òun ní máa jìnlẹ̀ ọ̀gá àmójútó pé gbogbo ibi tó yẹ kó mi ó dé náà lóde kò gbọ́dọ̀ náà nàbà fọ́

so patient ní sòkòtò sọ́wọ́ alábẹ́ gbogbo eléyìí bá ala kulli hal al-imam an-Nawawi rahimahullah nínú sharhi sahih Muslim wọ́n sì láyé rẹpẹtẹ nípa eléyìí wọ́n ní tẹ bá rí yàn kan tí ń wọ àwọn èèyàn kan láyé ẹgbà ipò gbé àwọn èèyàn yẹn sípò kan lọ́kàn rẹ̀ gbogbo ẹni tẹ bá rí tí máa ń wọ sọ́wọ́ àtún àwọn èèyàn kan wọ́n ní kìkan lọ́kàn rẹ̀. nípa ara wa arawa ara wa ọmọ púpọ̀ ìwọ̀n sì lè fi ńdọ̀ bá lọ ara rẹ̀ àwọn èèyàn tó tọ̀ tí wọn ò lè fi wá wọn lọ ara rẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ kù bẹ́ẹ̀ ni pírípẹ́ ní ìsinyìí báyìí àkàmọ́kọ́mọ́gbọ́n tó àwọn táwọn níwà burúkú kan tí máa ń hù tí táwọn èèyàn fi máa wọn tó nífẹ̀ẹ́ kọ́ mọ́ pé irú wọn o àwọn àtẹ̀tẹ̀ máa ṣàlàyé pé mi lè rú wọn tó kúkú wọṣọ tó tètè àpèjúwe irú jẹ tó wọn ní tẹ bá ti rẹ nìkan tí wọn wọṣọ irú àwọn èèyàn kan ẹ gbà pé ó nípò kan tó tó wọn jù tó ṣé ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò tí wọn bẹ nínú ohun tí ọjà sọ àwọn kèfèrí àwọn ni pé ṣẹ́ẹ̀tì kò sẹ́yà tí ò ní ṣẹ́ẹ̀tì nínú lọ́dọ̀ àwọn lábá àwọn náà ní ṣẹ́ẹ̀tì ṣùgbọ́n kí ni jẹ́ ṣẹ́ ẹ náà ní kọ́míìsì wọ́n sọ gbàgbẹ́ náà kọ́míìsì náà ní ṣẹ́ẹ̀tì náà àmọ́tẹ́ bá ní ṣẹ́ẹ̀tì irú oríṣi kan pàtó ṣẹ́ẹ̀tì irú oríṣi kan pàtó so àwọn máa ń tó burú nu kọ́ ṣẹ́ẹ̀tì irú ètò ẹ̀wọ̀ yìí náà àwọn máa ń tó burú mbẹ́ àbí òye wa àwọn máa ń tó burú mbẹ́ torí pé ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì náà ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì torí pé ṣe wa náà ni wọ́n tún gbà tí ó gùn jù àwọn ọmọ pé ń jà làbíyà lọ́wọ́ kọ́míìsì

ẹ̀yin lẹ mọ àbèrè àbèrè àlàyé àbèrè àlàyé àfi tó bá wà tó bá wà ẹ rí òfin ṣẹlẹ̀ ó ti fi àwọn bọ̀ wá bí tilẹ̀ fún ó ti fi àwọn píríncípù kanlẹ̀ fún wa kí ló ṣòkòtò tẹ́lẹ̀ yìí lọ́gbà ìmọ̀ máàlì wọ́n kórìíra tó wọ ṣòkòtò wọ́n nítorí àwọn kèfèrí ni wọ́n wọ ṣòkòtò ó yé wa bìkọ́sí láyé tí wọ́n ìlọ́dì ni hẹn tó ǹjẹ́ ní ìsìn tí gbogbo àwọn ṣòkòtò ń kọ́ àwọ̀ ẹ̀ǹdàndógó ṣòkòtò tó ń bẹ́ sálẹ̀ bùbá lọ́wọ́ ṣòkòtò ń bẹ́ sálẹ̀ gbọ́dá ń kọ́ ṣòkòtò ń bẹ́ sálẹ̀ ká bọ̀ dànù ni ká mọ̀ wá ká mọ̀ lò lọ́dì òsì tó burú ń bẹ̀ náà àwọ̀ ṣòkòtò ṣùgbọ́n òfin ṣẹ̀rí àti fi àwọn píríncípù kan lélẹ̀ fún àbùgbà tí a bá fẹ́ wọ̀ akọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ wàásù fún àkẹ́fẹ́rí máa ń wọ̀ ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tẹ́ pé yọ́n máa fi àwọ̀ bí awọ ara wa ti ṣe rí hàn tẹ́kí tó bá ti wọ́ báyìí náà aṣọ wọn ti mọ̀ pé òkú kú àbò dúdú kò gbọ́dọ̀ jẹ́ rú ẹ̀ tuntun bá ti jẹ́ bẹ́ẹ̀ tó ti jẹ́ pé ń wọlé fún ọ pé à ń bẹ lọ́nkọ́ ọmọ burú ilé ẹ̀jẹ̀ bó ti jẹ́ ṣùgbọ́n aláìkín ẹ̀yin náà ti mọ̀ pé ṣòkòtò mi wà ó tẹ́kí tẹ́yìn bá wọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé kọ́lá ẹ̀ má tẹ̀sẹ̀ tí sọ kèfèrí ní gbogbo bíkíbi láyé wọn pa àwọn ọmọ wèrè nìyẹn ní ti ṣòkòtò ẹnu rẹ ti fẹ̀ jù ó tún wá fẹ̀ ó tún wá ṣe déédéé bàtà ó tún wá tún wá jẹ́ pé tún wọlé ọmọ àwọn fi wọlé ẹ̀rọ ọmọ pé bad guy ẹ dákun ṣé ọmọ rẹ ni ọmọ jẹ́ the bad guy gbogbo eléyàn kọ̀wọ́ náà lè nígbà táwọn bàbá àti màmá rẹ̀ bí ọ wọ́n ń dunnú ọlọ́ngbọ wọ́n ń dunnú gan ọlọ́n fún àwọn ọlọ́mọ bí ẹ máa rájọ pé jàhìlíyà ń bẹ lórí wọn ọmọkùnrin labí ọmọkùnrin labí ọmọkùnrin labí ọmọkùnrin náà ni wọ́n ṣe bí wèrè wọ́n dá abẹ́ kò kúkú dá abẹ́ wàláhì hmm? bàbá tí ó rí ọmọ tí ó wọ ọrùn ṣòkòtò bẹ́ẹ̀ tí ọmọ fi wọlé wọ́n máa tún wá rin irú òrìn tí wọ́n tún máa rìn pẹ̀lú ṣòkòtò yún láìláìlọ́lá èèyàn mọ̀ pé bàbá kan ló sì gbélé tò wọ́n lè sideways ẹsẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa lọ báyìí ni wọ́n máa lọ báyìí irú ètò orí táwọn ọmọ Jamaica kan rìn àwọn ọmọ àtàtù lórí lọ́lọ́ ọkàn rínú tẹlifíṣàn ìgbà wọn sì wọrú ṣòkòtò náà máa ṣe bí àwọn ọmọ táyì láìláìlọ́ kí ni wọ́n fẹ́ fi dà? Hmm? àwọn alẹ́ yín ló lè bá ọmọ lámòdì àmọ́ àtà bá rí ọlọ́dì wèrè lápò kó o sì tè mọ́ bẹ́ẹ̀ pé ah, àtúndì ọmọ yìí ti dàrú ẹ́ subhanallah kàn á kàwé náà lóní ká máa ṣe wèrè mo ń béèrè ni ṣe science and physics lóní ká wèrè ìyẹn ìyẹn gbọ́dọ̀ yọ ọmọlúwàbí kọ yọ ọkọ ọmọ pé mùsùlùmí lélẹyìí tó fi gbogbo ẹ̀sìn Islam dání nígbà tó wáá pé wọ̀kuwọ̀ lọ́wọ́ àbí ọmọbìnrin náà ni tó náà kàwé rọ́kan wọ́n di pé ń wọ skẹ́ẹ̀tì ká ọmú àti skẹ́ẹ̀tì wọ́n tún bá sọ̀rọ̀ ó tún no no mo ní civilize kò ní dáa fún civilization náà tó ní kí wọ́n máa rìn hòhò wọ́n á fẹ̀sìn rẹ́ ráre ọ̀sọ̀ ọ̀rọ̀ rẹ̀ di méjì ọ̀bọ̀ wọ́n á yọ gbogbo òdì ta. wọn làwọn sọ àwọn sọ làjú sọ làjú lélẹyìn àbí tèwèrè àwọn àbí tèwèrè ni tí sọ́n fi skul àtìbù ní kò sáǹfà nínú skul náà nà ó nínú rẹ̀ bíkọ́ èyí náà ti mà kíkí bẹ́ẹ̀ ti wọ̀wọ̀ kú wọn tẹ́fì ní gbogbo yóò ní pàṣẹ láì jẹ́ kó ń bá yín sùn ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ kí tó sì ti di pé gbogbo yín nìsín ẹ ti rẹ́dì fúnra nù yẹ́s ìtumọ̀ rẹ nu kò yẹ ọ̀pọ̀lọpọ̀ bèmí ìfà wà láàyè tó bá ti wọ̀wọ̀ kú wọ̀ tó ti display gbogbo ẹwà ara rẹ yẹn ó mìíní kó o ti rẹ́dì fúnra nù o sì pè ara rẹ ti sọ kó ti yá o ah, ọlọ́run dàpọ̀ mọ́ sí wa lẹ́nu ibú torí délé mùsùlùmí ni wá àwọn náà kí ló burú ńgbà tó wọ sí àti ṣòkòtò náà tá a bá ní òburú tó tún lè dé fila tó burú ni ẹ ti tọ́ wá wọ̀ orùkù sẹ́yìn yọlẹ̀ oṣù júùdù ìdí yọlẹ̀ sẹ́wọ̀n pé irun rẹ̀ ń kọ́ invalid kìí fi pa ńbẹ́lọ̀ ńbẹ́lọ̀ ń bá wò invalid ńbẹ́lọ̀ ń bá wò kò sí ìdílẹ̀ ọ̀wá ní irun rẹ̀ ńbẹ́lọ̀ ìwọ fúnra rẹ o ti dìkílà rẹ náà torí délé ọ̀dọ̀ wa o àwọn àti ṣe àwọn amsìn àwọn àjọọnù tó fi máa kó bárùn rẹ ńjojúmọ́ ìkìlọ̀ burú wọn bá ti wọ ṣẹṣẹ ọmọlúwàbí ṣòkòtò ọmọlúwàbí tún gbé fìlà sí i kèsì pé tó bá fẹ́ wọ mọ́sálásí nìkan ló gbé síláṣí o tó bá ti wá jáde tó pé náà ó inferiorize rẹ inferiorize báwo. ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ìṣe tí wọ́n fi mọ́ mùsùlùmí gbogbo ibi tó bá wà torí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin nítorí ti ní ìgbà tí tí ọtọ náà àti tòtíṣe rẹ àti wọn olùgbàgbọ́ òdodo là gbé ga àwa kírun ẹ̀yẹn máa kí káwọn mi títí tí ìsálámà yóò mọ̀ wọ̀ jàkadì pẹ̀lú ṣẹ́ẹ̀tì mi láti rúkú yóò fà lóko forí kalẹ̀ yóò fà sẹ́mi àwọn ọlọ́ọ̀lẹ́ máa hàmìdá yóò tó fà bẹ́ẹ̀ jẹ́ ma gbọ́dọ̀ ti ti pẹ́ wù sẹ́láyé ọ̀rẹ́ bó ti jẹ́ mẹ́rin. kò sí tó burú mbẹ àmọ́ tó bá pé yẹn azil oníjẹkùnmi ọkà wọ adájú bẹ́ẹ̀ tó lórí pírísì vaseline káwọn nàìjíríà ń tó yé wa tó ti ké omi yájú ni bẹ́ẹ̀ ni àgbẹ ẹkọ ìjọba ti fi pa fúlánísì ní irọ́ lásán pẹtrólíọ̀mù kìnnìkan kíákíá ti lọ kò burú. àmọ́ tó wá pé vaseline gidi ni lóòótọ́ ọdẹ ààyè pé tó bá ti kan àwọ̀ báyìí tó bá dání sí gan wọn náà pé àkó ìṣòro irú irú eléyẹn wàá wá tó rẹ̀ ọlọ́run ràn lọ́wọ́ wàá fi gbogbo ara ná ọ dàbí obìnrin tó fi kíní pa ìkànnà náà ni fẹ́ sí ń bọ̀ ìkànnà wọ làlàálì kò sí tó burú mbẹ eléyìí ẹ natural beauty ló máa ń bí eléyìí kò sí nǹkan kan bígbà tí èèyàn pọwọ ni àmọ́ èèyàn pọdà pọwọ ẹ̀yin náà wọdà pọdà fún wọn kì í wọn sọdọ olómi ọdẹ kó tó sálọ àlà ọwọ́ àti ọkọ ìwòlè máa wò é kánà rẹ bẹ́ẹ̀ tó o bá ti fẹ́ kí n tún fi kún tó o bá ti fẹ́ sálọ àlà mi tún ha nà nàmbà five aleykum salaam. wọ́n wà ń bẹ̀ àwọn àdéhùn mú wa gbọ̀tẹ̀ eh, yapọ̀ ẹnu wà àwọn tó pọ̀ jù náà àwọn olùmọ̀ àwọn ní kò fẹsẹ̀ rìn lẹ̀ ọkọ̀ kan lọ fẹsẹ̀ rìn lẹ̀ bí Sheikh Al-Albani àtàwọn míì ọba lọ fẹsẹ̀ rìn lẹ̀ a ti mọ̀ yín pé èyí tó pọ̀ jù lọ ọ fẹsẹ̀ rìn lẹ̀ jù lọ a ti mọ̀ pé nu etí gbólóò rẹ̀ bá pọ̀ jù tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́tọ́ ká máa ṣe jù ọba wo di assalamu alaykum kan yẹn wípé ìyàfẹ́ ló tún bẹ lórí fífẹsẹ̀ rìn lẹ̀ rẹ̀ so kama kama ò lè jẹ pé láàmú ẹsẹ ń gbogbo gbà tó ń da jù àmọ́ tó bá ṣe lẹ́ẹ̀kan láàrin àmì lọ́nkọ́ máa burú àmọ́ kẹ́nìkan á sọ pé ẹ gbogbo lè máa mú tó bá ṣe ju sálámà kan lọ yọ aláìmọ̀kan burúkú ètò sọ aláìmọ̀kan lásán aláìmọ̀kan burúkú náà alimami nawawi rahimahullah nínú alamajumọ ọrọ muhaddab wọn ni a ti ṣe àlàyé wípé alakumal wàlúwàtàn wàsánà. في التسليم أن تكون تسليمة قلنا تتوني السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الأكم والأكمل والسنة نعم إمام ابن القيم رحمه الله أنا تقول تسليمة كان جان أبوه أن تقبع وقصيت صحيح بين ابن تيمية أبيه يوا أيوة. تسليمة فاهمين كنتي ọ̀nà tó gbà tá a bá fi kún yìí tá a fi kún yìí kò burú orí ẹ̀ la ń sọ pé tí ẹ bá ṣe kò burú àmọ́ tí máa ń ṣe lẹ́ẹ̀kan láàrè kò burú kí wá ṣe pé gbogbo gbà lẹ́yìn náà irú ìtàwọn yẹn ń ṣeun táwọn yẹn máa ń ṣe ó tún pàkíyèsí láwọn mọ́ṣáláṣí mi jẹ́ kí wọ́n sọ pé assalamu alaikum assalamu alaikum lẹ́yìn ìdígbà téèyàn ń jà assalamu alaikum lẹ́yìn so because wọ́n sọ tẹ̀sídìdì sí yẹn dídì lárúbá kò sẹ́ dìgbà tó bá tàdí mẹ́yìn títí títí tí dìgbà tó fẹ́ kàyàn lágbo ṣe assalamu alaikum la assalamu alaikum assalamu alaikum torí lárúbá lélẹ̀ kìí ṣe di wa ẹ̀bí àwọn lárúbá ṣe ṣe di wọn lọ́sọ̀ kìí ṣe kó kàn máa tán ara jẹ náà. wọ́n ní pẹ̀lú gbọ́dọ̀ sọ pé kò sówó tìrì ètò dáàjù ní kọ́ mọ̀ bá kí ètò dáàjù ní kọ́ mọ̀ bá kí àwọn tó bá bá kí kò burú ìdí tí òfin burú ni pé kò burú ká yẹn náfìlà lẹ́yìn magre tọ́ba sì bá kí kò dé wítìrì a kò dé kò dé ṣẹ̀fẹ̀ sẹ́yìn wa tọ́ba bá kí kò dé ṣẹ̀fẹ̀ nítorí pé ìrun magre ó jẹ́ wítìrì ọ̀run kọ́ àti kíbọ̀ látọ̀ fún ṣùgbọ́n ètò ọ̀fẹ́ kí ni sí náfìlà so ká sì dáyàn kí ìrún ọ̀nbẹ́nu kó tó ṣe pé kò ru ṣùgbọ́n kì í ṣe súnà gbogbo gbàdẹ́mà yàní ẹnìkan lè tọ́ ma ẹ̀wọ̀n àwọn òkú kọ́ mọ́ bá dárùn kí ẹ̀wọ̀n àwọn ọba ikọ̀ fẹ́ ṣe sàráàfù sàráàbà ò téèyàn máa ń hùwà ìdá wọn tún pọn alẹ́ lóko yé ẹ̀ wọ́n á sọ pé láyé sọlá àdìsílẹ̀ gbàtọ́kùnrin yẹn pé anábì sọlá àdìsílẹ̀ man yatasaddaqu ala man yattajiru ma'a ó sì ti bẹ́ẹ̀ bá anábì sọlá àdìsílẹ̀ rí pé ó gbìyànjú kọ̀ọ̀kan báwọn ó gbìyànjú kọ̀ọ̀kan báwọn gbà má kọ́kàn jẹ́ pé wọn kàn rí pẹ́ẹ́nì kan ọmọ wọn kàn a sọ pé pẹ́ẹ́nì òsì sàrà ìfún ọ. ọ lọ sọ fúnra rẹ̀ nítorí délé èèyàn kàjọ dàrán kọ lẹ́tọ̀ọ́ tó kún ọkàn lé ọkàn lọ bá ní pípé tí wọn jẹ nǹkan ládàjà má nítorí pé bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé wọ́n tọrọ ni ànábì sallallahu alaihi wasallam lọ́tọ̀ ọlọ́wà tọrọ lọ́dọ̀ tiwa. lẹ́yìn kò sì sínú súnà pé ọkàjọ kó ní wọ́n síláṣí tí ẹ̀kẹ́ni kan wá bọ̀ pé ọkàjọ kírun èmi ti kírun. mo rò pé <laughs> ọjọ́ bó ṣe jẹ́ wàhálà fẹ́yàn ti kiri tu èyàn ti kiri tu àyàn ọmọ bẹ́ẹ̀ lọ ni èyàn ọmọ wọ kánú qila min al-layli ma yahja'un wa bil-ashari hum yastaghfirun ọmọ tọrọ àforíjì láti kò yẹn títí káàkiri ìjà ló fi àmọ̀ àforíjì gbogbo ẹni tọ́lọ́ bá tẹ̀ sóore fún kọ́kọ́ yọ pọ̀ ní tọrọ àforíjì náà ẹ ti máa fẹ́ tó lè sẹ̀ fà á. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك سو eh, ما سي أتقوا الله وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اتباب بيلو نعم وتترك نعم. نعم نعم لا تسوي بيتنا ما تبي على ti bẹ alábòsí ni ẹ bá ti fún ọwọ́ méjèèjì alábòsí ni. torí pé ọwọ́ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dà bọ́tọ̀ọ̀tọ̀ kọ́ ọ̀jọ̀bọ̀. ṣé ẹ̀kan àbọ̀ ẹ̀kan àbọ̀ lápò ẹ̀sìn òun àbí bá wọn. náà ọ̀ ọ̀jọ̀bọ̀ sí ọ̀jọ̀ náà. ẹ ti wá kókó fọ ọ̀kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ó sì pé ju àdàlù yẹn lọ. nínú àwọn kan tún jẹ́ pé ó tààrọ̀ kábà lórí ẹ̀ sẹ́yìn òkè èsì. oníkíńgbà tẹ̀ ń bá ń fọkọ̀ báyìí tí wọ́n fọkọ̀ bá ọkàn ṣẹlẹ̀ ẹ̀rọ̀ntẹ́ ṣẹlẹ̀ náà omi tá a ti lò là ń lò ìfọwọ́ ẹ ti máa nù fẹ́kọ̀ títí tó tọ́ka lomi tá a ti lò láti tè mára ìyàpọ̀ ẹnu tó pọ̀ mọ̀mọ́lẹ́kíyà nìkan àwọn tó fara mọ́ wọn náà fọkàn náà sọ pé ọ̀hún ni ọmọ ó lè fọ nǹkan mímọ́ àwọn kan náà wọ farama Abu Yusuf tọjọ mọ kí Abu Hanifa àti ẹsọ pé nájẹ gbẹgbẹ ni. ìgbàtẹ ọba mọ lórí ilé nìkan kí fẹsẹ kúrò jùmọ náà xìlá láti fọsẹ à ń tọkùrọ jùmọ xìlá fi bí hàdá ilà à ń bí ghaslihi ala tó o lè jáde kúrò nù yàtọ̀ náà fọwọ́ kan tọ̀tọ̀tọ̀ tọ̀tọ̀tọ̀ eléyìí sì ní tàmà nù sẹ̀rẹ̀ àwọn òrí ẹ̀ nìkan títí di sìn tó sọ pé ẹ̀kọ́ pọ̀ àmọ́ aráwọ̀ èèyàn nígbà tí ayé ẹ̀kọ́ pọ̀ náà ààrẹ nìkan tó kọ́ lákọọ́lẹ̀ ẹ̀kọ́ pọ̀ àmọ́ aráwọ̀ èèyàn nù gbé sí ayé wọn fún wọn ẹ̀kọ́ pọ̀ tó gbọ́n àti àtìlẹ́yìn àwọn tí ọmọ òfin ni àti ìrẹ́ni tó ọmọ òfin tó ṣe bẹ́ẹ̀ náà kò sí ní kò sí tó burú pé kí wọn para kó nura ṣùgbọ́n anábì sọ wọ́n sílẹ̀ wọ́n sàlù àlàtà wọ́n mú nura wá fún àwọn òòlò wọ́n kàn fọwọ́ yíyá omi yẹn dànù sọ̀tù wọ́n sábà fi kan nura kò burú. آه، عليه الصلاة والسلام عليه صلاة الله وسلام كقنان صلى الله عليه وسلم قنان صلى الله عليه وآله وسلم وآله وسلم أقبج صلى الله عليه وسلم أمام من نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر الله